بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 كلام الله وأحسن الهدي محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله والسلام ọ̀pọ̀lọpọ̀ ọba náà ni a pẹ́ fún ìtí ọlọ́run bá sí fún alóore ní abáríkàmáka ohun tí a lè kà tán ni wákàtà lọ́tọ́wọ́ jíjà láyé àkùnrin tó sọ fún abúwá ìdáhùndú ní àmàtàwọ̀ ìyá tó sọ̀rọ̀ lọ́gbẹ̀ lábẹ́ máa káwé àwọn ọlọ́run ohun tí ẹ lè kà tán ni ẹ̀sìn lè kà tán ni nítorí ẹkú kílíà sí gbogbo àwọn tí abájọ́ mùsùlùmí lẹ́yìn náà lọ́wọ́ tọ́ka sí pé lọ́wọ́ bá wá sọ olúwa àtìjà bọ́ ojú àti oṣù lọ́wọ́ ni ọlọ́run ti pọ̀ lókè òsè ká lè yàn án àwọn àbá pín ìlà wọn rí wípé ọ̀rẹ́ ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ náà wọ́n fi gbogbo lọ́lọ́gbọ́n ṣe fẹ́ dájú ọlọ́run bá sọ orí fún yàn gbà mí afọ́ọ̀lù sí mo rí tí ojú orí ìṣúná yàrá ìlàhí alùpàdìyàní àwọn ọ̀rẹ́ ọlọ́run tó kí èsè gbogbo orí kàṣíyàtìlẹ̀ abdán ìbọ̀lọ̀ fún ẹ̀rọ àti àwọn rẹ̀ ọ̀kẹ̀kọ̀rọ̀tìlẹ̀ àwọn àlùwà ọ̀dán bọ́lọ̀ fún ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti owó àti jọjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí àwọn kójọ láyé àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ àdíyẹ yàrá ìlàhí alùpàdìyàní àti nàkúsà gbogbo àwọn náà àwọn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ láti máa dúpẹ́ rẹ̀ ọlọ́run ìdí ọ̀gá ni tí ọlọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ ní orí ìnáṣẹ́ kíta bí ìbámu sí kí àkùrá ni mú wa aláwọ̀wà ẹni aláwọ̀yà ní ìmọ̀tò Islam wa alìmáàrí wọn ní wọn ló wù wá orí orí ìjẹ́ mùsùlùmí orí ìjẹ́ mùmìnì ìjẹ́ ọmọlẹ́yìn àdúgbò Muhammad sallallahu alaihi wasallam orí orí àdúgbò ti pọ̀ tó àwọn ọmọdé pàṣẹ méjì lọ́mọ́ lórí ọ̀nà tí àwọn alábàtẹ̀ ní oṣù tó àdúgbò ومنها الله صلى الله القرآن الكريم وأن اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وللوجهين أقوال يسني بوري ثم الله تعالى الله آدم عليه الصلاة والسلام وكان أواسكي وقالي لها وسلم ويسنا وأن يسي إسلام ممدس مهيري ويأبقى ويأبقى ويأبقى ويأبقى ويأبقى ọlọ́wọ́ tí aláwọ̀lá ní ayé ìrìnkọsẹ̀ ìtọ́lọ́wọ́ ṣe fún ẹ̀rí ìwà yàrá mọ́lù sí ọlọ́run ló fún náà lọ́lá ìmọ̀ orí olóògùn fún sí ìlera ọlọ́run ìwà náà láti wọ́n àti ìwé ara ìlà mọ́rí ìlera ọlọ́run ní àwọn adájọ́ ọkùnrin ẹ̀rí pé òde bí lè sọ̀rọ̀ ẹ̀yà ṣùgbọ́n ní táwọn afáfẹ́ ẹ̀yìn àádọ́ sọ̀rọ̀ bí ọ̀sọ̀ ẹ̀yìn ó sì jẹ́ ní òsì àwọn afáfẹ́ ní sáré wa tí wọ́n jẹ́ ní eré yìí wáyé lára lọ́dẹ̀ ọlọ́run náà bí àwọn wá jẹ́ èèyàn lẹ́yìn ọ̀rọ̀ aṣọ láàyè tàbí ọ̀pọ̀lọpọ̀ bá kéde ìgbìnà tó náà tún lọ ọlọ́kẹ́ wa tán ọ̀nà làǹkẹ́ ìgbìnà a sì rí wa lóko lu akọ sọ́wọ́ ìyá sórí nàrà lásìkò sí abẹ́lẹ̀ àṣọ ọ̀pọ̀lọpẹ́ wa ìmọ̀ rẹ̀ a àwọn jẹ́ èèyàn sọ́sọ́ rẹ̀ ẹ́ tí ó sì rí àṣẹ ti onímọ̀sáré àwọn àṣẹlẹ̀ tí ó tọrọ lọ́rùn bá ṣe ti lọ́wọ́ rẹ̀ kó máa gbọ́ lọ́kùn olùwàṣẹ ìtọ́ka ló dá sí lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ló túmọ̀ sí pé bí ẹ bá má ṣe kiri abúwà mi tó bá tún di abú lọ́wọ́ ó so bọ́lọ̀ kẹ́ẹ̀dì mọ́ a ṣe ń lo ìgbésí ayé wa lọ́wọ́ àti lórí èso tí gba wa dálẹ́sẹ̀ wa ló ti gba lẹ́sẹ̀ ọ̀kan náà lẹ́yìn wa lórí bá mi dúpẹ́ fún ọlọ́ ìgbà mi lórí inú rẹ̀ lọ́lọ́ tí èso fi lórí àwọn tó máa wúra wa bákan náà rí àtúnbá ní agbo ti ọlọ́mọ bá fẹ́ agbo ìjọba yẹ ẹ̀sìn bákan náà ìjòkó níbi tí ọlọ́run bá pàṣẹ ọlọ́run ni àgbọ́yé orí ọlọ́run náà lẹ́nu wa Muhammad sallallahu alaihi wasallam ilé iná ara orí ọlọ́run tí ó yẹ ká máa dúpẹ́ fún mi àwọn akọ́ ni a ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún wa rè lọ́ṣẹ́ àrùkúkà láàmú ní ọmọ ìgbé àbí kúlù òjèmí àárín àbá àndà tó pé ìhùn náà sàhátà ìyàwó ọlọ́run tó ìtàkùn eh, àyà wa náà ló bá dáa irú ẹ̀ ní owó ọlọ́run náà ni bí ó bá darí ọ̀rọ̀ wa sí kò mí ibi tí àwọn òfin bára wa náà níbi tí àwọn méjì ń ṣẹ̀sìn wọn làwọn ṣẹ̀sìn ni wọ́n ráre wọn làwọn ṣe fèsì ayé rẹ̀ o tí yóò ṣe wẹ̀ wọn tí yóò kára wọn fún wọn yìí lẹ́yìn دارة شرعية إسلامية أيوة قولهم كي يوم مسألة إسلامية يوسفوها من ذاكر اليوم يوم أقول الشيخ حبيب الله يلمني هو وأسراه هو وكلاه قولهم هو أنكم ولوري أسلام كاري بكل يوسفوها لكن يا قضاء إسلامي كرم السيدي أسمى نور شاهد أسمى على تساوي nípa mo sì pé tẹ́lẹ̀ yìí wọ́n mú lórí gbódà ọbẹ̀ tàbí bí èèyàn lè kó ta lọ́wọ́ kẹ́mìrì mọ́kùnrin lápẹ̀tà láti ká fi àyè sí òwe yìí lọ láàrin asùnàlẹ̀ yọrọ di ọlọ́ta àìwọ̀ àtọ́ ọ̀pọ̀lọpọ̀ ní nọ́mbà òjà kó ní sùnàlẹ̀ ẹ̀ka sáà fún ẹ̀ka ní yọrọ àmọ́tò báyà tó ń lò dáadáa sí ọlọ́mọ sí ikú yàn láyé òní kí ó fẹ́ ṣe dáadáa pẹ́ láyé ọlọ́mọ tẹ̀ fún sí ọbẹ̀ tàbí kí èèyàn fẹ́ ṣe dáadáa pẹ́ láyé ẹ̀mí ọmọ wọ́n ṣe léyìn ní ogun fún wọn rí gbogbo àríjọ sí fún wọn àti gbogbo náà ní àpapọ̀ bẹ́ẹ̀ láti gbogbo àwọn ọmọ ìyá wọn ní àpapọ̀ lórí àga tí a jọ wà ní sáfúnka náà tí a ní àwọn onímọ̀ rí àti adáwà fà àwọn àwọn tí ó sì wáyé wájú ní dáadáa tí wọ́n bá ní mọ́ tó dábọ̀ gbogbo alẹ́ kan sí rí ọ́ìlú ti bìrì ṣiṣẹ́ sí ọkọ̀ lórí yìí nì ayàtúkì ní gba àsìkò ara wa ni ìwà náà ni akúnlẹ̀ ní lórí ìgbòho ọlọ́pọ̀ sí wáyé lọ wájú lórí ìlànà rẹ̀ ọ̀rọ̀sá àti ọmọ mẹ́ta ní ọmọ bá fún ti lè kí ọ̀dà ọlọ́pọ̀ kì í yẹ sí wọn wọ́n sì wá ní lórí ìgbèdì gbòkìlá lẹ́nu àtọ́nà ti sì wá lásìwájú ní ìlànà rẹ̀ ọlọ́pọ̀ wọn sáré dáàbò bò bá tó wà gbogbo ọ̀nà kan lẹ́yìn tó jẹ́ ọ̀kan bí a ṣe mọ̀ wípé ìdókòó lè ìdókòó ẹ̀kọ́ ní ìdókòó ìmọ̀ ní ìdókòó àgbọ́yé ni وترك في حديث معاوية بن أبي سفيان بن حرب بن أمية رضي الله تعالى عنه رضي الله عنهما ورب أن يرضى به وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يرد الله خيرا يفقهه في الدين أخرجه البخاري ومسلم وغيرهما ولو أتي أن محمد صلى الله عليه وسلم ولم يأتي ربك إلا له له كلنا كوي لوري كتلما lórí ẹ̀sìn ẹ̀ tó ìgbàgbọ́ irú ìtàwọn sẹ́sìn ọlọ́run àpẹẹrẹ oníire fún ọmọ ìrìnà fún iṣẹ́ ayé tí a wà bẹ́ẹ̀ akọ́lé tí wọ́n ní kí a ti fẹ́ sákìyèsí láti gbé yẹ̀wò òun náà lè fún ọ́tún àbàhásórí wà àhásórí ìdínà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ eléjọjọjọ àti ìdínà ẹlẹ́yàmẹ̀yà ọ̀rọ̀ tí a sọ nínú rẹ̀ yóò máa jẹ́ ṣe lé àwọn bí tí a ti ń sọ gómìnà rẹ̀ kìí sì ṣe ọ̀rọ̀ nípa wípé a rí ilẹ̀ ìdánù ìṣe wọn náà nù wọn bẹ̀ bí ìgbà lọ abẹ́dẹ̀ ẹ̀nìwọ̀n ó gbóni alábẹ̀bẹ̀ àkàrí àbí kéèyàn náà sáfẹ́ láti máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn lọ ògùn níbẹ̀ ní ti rúbọ. lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ká ẹ̀ hàn kàdà nígbà tó kọ́ sí lónà ayé àti wọ́n ti tẹ̀sítẹ̀ bí lọ́sẹ̀ ní ìlú lòdì. ọlọ́run bá yẹ àwọn ọlọ́run sì máa ṣe àlàyé lẹ́bi tó tó títí tí ojú ọ̀nà tó dá yóò fi kílíà sí ojú ọ̀nà tí ọ̀dà. الكلام في يد الأعمالين ìmọ̀ sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan rèé gbogbo àná kan ní kì dá ẹ̀rì ìdájọ́ ayé ẹ̀ka tó ní wọ́n gbọ́ngàn kan ìlà conversation àti lára condemn náà. condemnation ẹ̀sìn orílẹ̀ ara ẹ̀sìn wa ló wà ní ìlànà tẹ̀lé ìjẹun ní ẹ̀kọ́ ìlànà sùn náà. Our arguing for reward is a condemnation. Lucifer is a condemnation. ولا يكون المرء مسلما قد ان يكون مؤمنا ابدا حتى يمارس ما تسمونه بكوندمنيشن. èyí ò lè jẹ́ mùsùlùmí lẹ́yìn bíbí láti wá sọ pé yóò jẹ́ mú mi ní ilé abájáwó mara sátìrì condemnation. ọ̀sìn ìgbàgbọ́ bá ti ń bá mọ̀ sí condemnation torí ẹ kí ẹ̀fọ́ máa kó aláyàjẹ ló kọ pé wọ́n kọ̀ dẹ́mu wọ́n kọ̀ dẹ́mu mùsùlùmí ò gbọ́dọ̀ wọ́n kọ̀ dẹ́mu yóò sì wọ́n kọ̀ dẹ́mu lọ sí èkó láyé gbogbo yóò wá wọn lùsàmù ojú ọ̀nà kan náà làwọn ń gbàgbọ́ nínú wa jáde ilé yọ àti wọ ọ̀nà ni ọlọ́run nìkan ló lè sùn ojú ọ̀nà táwọn wá gbàgbọ́ náà ní báwo contemplation ìfàkùrù lá ìlàhà ìlàlá muhammadu rasul ọkọ̀ pọ̀ lẹ́rù náà bọ́ tí wọ́n wá sí kejì ọ̀la wúdà bí lọ́dún dábì ẹ̀kọ́ ọ̀la máa dá ẹ̀rí ìfà. gbogbo tí wọ́n ń ṣe lẹ́yìn ọlọ́run wàá kọ́kọ́ lẹ́rù ẹ̀ kọ́tù wá fẹsẹ̀ ìjọsìn o fún ọlọ́run. fàhálà yìí ni àgbẹ̀kọ̀tà yìí àbí ṣe ìlú ilé abẹ́ tí kò ní ìlú ẹ̀kọ́ ìlú sani mùsùlùmí ní fàáyì láti ọjọ́ tí ó ti bẹ̀rẹ̀ lábẹ́ abẹ́rẹ́ kẹ́sẹ̀ fún ẹgbẹ̀rẹ́ ìlú tèmi yàtọ̀ àfọ̀tún bá yẹrí hàn Abbas ọlọ́run bá ní kọ́ ń kẹ́wọ̀n àwọn ẹ̀yà wàtà tí ó pẹ́pẹ́ dáadáa báyìí ó ní agbárí wọn tó pẹ́ nínú ọlọ́run ti bẹ́ẹ̀ pẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀yà tó ní fífi ta sọ̀rọ̀ agbárí lásán. tí ẹni bá ti wá sọ lá ìdáhà ìlọ̀wà ẹni ẹ ti kọ̀ọ̀dẹ́ gbogbo tí wọ́n ṣe ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́run nìkan ló sì wọ ibi kan yẹ kọ̀ yé sọ̀wá ní káwọn ní ọ̀fẹ́ kọ̀ọ̀dẹ́ agbọ́nà òdodo ṣe àríkalẹ̀ lẹ̀ láì sí condemnation àlàyé àtúbí lórí condemnation láti sí bu aláàbẹ̀sẹ̀ tí ó àbàjá tí ọba ṣe fi ní sí ìgbésí ayé òní wọn lọ fún ìgbà àdúgbò sí ẹ ọ̀rẹ́ rẹ̀ mọ́tò rẹ̀ bàjẹ́ náà wọ́n sọ fún ẹ ẹ wọ́n gbé mọ́tò fún bàbá o ìgbó bá ń ti fídíò yìí olóòkè ń tẹ̀lé ìdílé ìjẹ́ máa gbé mọ́tò fún ọ̀sìn tí kọ̀ọ̀dẹ́ eléyìí máa rúfin ní wọ́n ta òbí ní eléyìí ta o sọ̀kọ̀dẹ̀ méjì lásìkò ní gbọ́dọ̀ ti gbé ní ayé kalẹ̀ bẹ́ẹ̀ náà àwa lò nú ẹsẹ̀ náà wọ́n jẹ́ kó tó bá bí o kọjá wípé o bẹ tí ó wá sọ̀rọ̀ ọmọ àwọn èèyàn rí àti nípa nǹkan rí wọ́n jẹ́ kó méjì péré náà lónìí alákọ̀ọ́kọ́ ní kí ni o àyàkó lẹ́ni kọ́sìrì ní hasan wọ́n ní ìyá ti sọ̀rọ̀ níhà ó jẹ́ pẹ̀lú àníyàn tí ó dáa لا يعني بقصد التشفي والانتقام kìí ṣe pẹ̀lú àníyàn pé akọ̀fẹ́ rẹ́rú lára àwọn èèyàn àwọn èèyàn sì ẹ̀bí ní ọ̀fẹ́ rẹ́rú lára wọn àníyàn tí ọ̀fẹ́ àníyàn àníyàn ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́jì òṣìṣẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́jì olóògbé ẹlẹ́kùn ẹ̀dẹ̀ ìgbé wọ́n bá sí ọlọ́tí gbọ́dẹ̀ láyà pé pé tí à ń sọ̀rọ̀ ya mọ́ àìsí búkú bẹ́ẹ̀ kan ẹni àwọn pẹ̀fẹ́ rẹ̀ tí wọ́n bá fọ́ sí náà ló ló mọ̀ fọ́ káàkiri

ẹ̀rù olùgbẹ́gbà ní ẹnu bí léwu pé à ìgbà máa sọ mọ́ náà bí ìsìn yìí tẹ́ bá pé wọ́n ìsìn yìí náà rí lọ́nà bí ẹ̀rọ bí tara bí àánú bí tara bí ìgbà máa sọ mọ́ náà bí ọ̀nà àwọn àdúgbò lọ́nà bí ẹ̀rọ bí màdá bí dàwà bí wọ́n màdá bí. ẹ wá sí pé wọ́n bá wá níyàwó àdúgbò yìí nígbà kan kan bẹ́ẹ̀ tó wá náà kúrò òbí bẹ́ẹ̀ ábàjá ni bí ti wù kí ọmọ. bákan náà ọ̀rọ̀ ti àárọ̀ yìí kì ṣe

أن النبي صلى الله عليه وسلم قال لكل بني آدم طيبون كل ما آدم كل بني آدم خطاؤهم وخير الخطائين التوابون téèyàn òbí ni máa sọ wípé gbogbo ọba àtẹ́bí adáma náà ló ní ká tọ́ ohun díẹ̀ ká lẹ́nu yẹn ti sọ wípé ìbò lórí ìwé ká tọ́ ohun ẹni tó máa ń ṣe o ó máa ń ṣàtúnṣe ara ẹ̀ bí o bá ṣe ẹ̀rọ tó bá ṣe mistake ọ̀hún náà ní aláwọ̀ àtẹ̀lẹ̀ àpọ̀ tẹ̀tẹ̀ ikú alẹ́ àpọ̀ mistake yàtọ̀ sí mistake ni alakọ́bù mọ̀kànlá tẹ̀tẹ̀ ibu alakọ́ bírú mọ̀kànlá. àwọn ẹ̀rọ àwọn mistake tí a ti sọ di àtìpé eh, tá a ti sọ di constitution tá a ti sọ dòfin pé láti máa ṣègbè ṣe ayé wa báyìí ṣe máa rìn náà nu ó yàtọ̀ sí kábọ́wù ẹni tó kàn bọ́ síbẹ̀ lásán pé pé wọ́n bá gbé sákèsí á ṣèǹjẹ gbogbo àwọn kan wọ̀nyí ò ní afẹ́ kí á gbọ́ yèrè síwájú kí á tó máa bá ọ̀rọ̀ lọ. lẹ́yìn náà ó ní wípé àkọlé ọ̀rọ̀ wa tààrọ̀ yìí fi tíná tó bá aṣóbi wa àbá aṣóbi fìtínà ìṣẹlẹgbẹjẹgbẹ ìṣe níjọjọjọ fìtínà ẹlẹ́yàmẹ̀yà wàlfìtínà tó wáyé wàlé ẹ̀kọ́ wa gbólóhùn tá a mọ̀ sí fìtínà rèé wọn àgbẹ̀yọ́ ti jáde lẹ́nu àwọn ọmọ ṣàyẹ̀kọ́ wa tí wọ́n ti wá láǹfààní ní àná ọlọ́run kí ó jẹ́ bá rí gbogbo wọn pẹ́ níbi dáadáa àgbàdo sáà ìdákẹ́rẹ́ ó tóbi ọlọ́mọ bìkẹ́ nìkan kan wà táwa náà ó sọ wọn lọ́dún mọ́ sálàyé tí ń jẹ́ bíi sílẹ̀ fún wa. wáyé ká nàmọ́ á nílé fífi náà fi lọ́gá wọ́n fi kìtà ẹ́ bó tilẹ̀ já pé ìtumọ̀ fìtínà nínú èdè lárúbáwá àbí bí kùránì ṣe lóore nǹkan bíi mẹ́ta tó pàtàkì òun náà ni àwọn ìtumọ̀ rẹ̀ yìí ń kọ́ ló máa ń ipò lé lórí rẹ̀ nínú ìbtìláhì wa ìbtìbárin wa ìbtìhàn ìtumọ̀ fìtínà òun náà ní àdánwò òun náà ní baláhù ẹ̀rí ìtumọ̀ fìtínà nìyẹn ní èdè lábọ́wá wàlúfìtínà tó kàtìrú kẹsìrọ̀ tó ń jẹ́ dẹ́rẹ̀ ìtàwọn sí fìtínà tí ó pọ̀ ni àbálẹ ọlọ́run ní àwọn iye àgbọn ọlọ́run tó sọ ní tó sọ àgbẹwà náà bẹ́ẹ̀. ìyá tí ẹ lè sọ pé ọlọ́pàá ni àríwí ti ràn náà tágbà ní mímọ́ àdúrà ní ọlọ́pàá ni àríwí ti ràn tágbà ní òwe dáké o mímọ́ ìgbàlọ́pàá ni àríwí mà bá ọlọ́pàá ni ọlọ́pẹ́ ya rí bí tí náà kì í ṣe àdúrà kan ní ẹ̀mọ́ tó kó ẹ̀sà ní ẹ̀lọ́ ti dùn kí ló fà ní ẹ̀mọ́ tó kọ́ máa nàbì tí náà yìí àti wọ́n lọ́wọ́ bá ti kékeré ó sì máa sọ àtàlẹ́bì sọ́nà máa wẹ̀ sọ́nà fàmì sọ́rọ̀ ti àǹfààl ránṣà tàyè wàbàdà sọ́rọ̀ ti tàyè àbúrì اللهم رب العالمين يقول انما اموالكم واولادكم فتنه وان الله عنده اجر عظيم ọlọ́run àwọn ọmọ tá a jogún àwọn ìyàwó yín àwọn dúkìá yín ọlọ́ọ̀dún ibi tí náà láti wọ́n ẹgbẹ́ ibi tí náà ni wọ́n fún yín sáà ní bí wọ́n yọ̀wọ́n ẹ́ pàtó pé ọlọ́ọ̀ ti pè ibi tí náà ní bí wọ́n ẹ́ owó lọ́wọ́ pé ibi tí náà ní rí láti ọ̀tọ̀ rẹ̀ gbogbo àtàlá ni wáyé ibi tí náà yẹ ọlọ́run sáà ti fún mi náà mi ní òsàn pé ìṣèlú ìdílé ọ̀pẹ́ ìwà sí ní gbogbo ní ó kọ̀rọ̀ sí síbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bọ́ tó wá sí bá ti ń lọ sí nílé ayé tábàtà tàrí gàbí àdísàbí ọ̀rọ̀ ìlàtà rọ́bí aláwọ̀ àná وأخرجه الإمام البخاري ومسلم وغيرهما رحمة الله عليهم قال البخاري يوزعه أتقال النبي صلى الله عليه وسلم يعني أن الفتنة تموج كموج ماء البحر حيث ترقب بعضها بعضا adábìnrin fìtínà rẹ̀ tó bá dé ìgbà tí ayé bá dé lẹ́kùn kan fìtínà gẹ́gẹ́ bí omi òkú ṣe máa ń ya sí etí bèbè nì tọ́rọ kíkú bá lọ́ra bá lọ́rọ̀ apá kan omi òkun rèé ẹ́ yóò mọ lò nígbà tí ti ń bọ̀ lábẹ́ yóò mọ háì yẹn pé bìtínà tó bá kọ́ dére <laughs> páwà rẹ̀ máa lò díẹ̀ yìí tó bá tún bọ̀ lẹ́yìn wéèfì ó tó délé ó tó lágbára bí tó ti tó kọ́ dé lọ so ilé ibi yé wa wípé bìtínà rẹ̀ ohun tí ó pọ̀ ni ní tó bá wá pọ̀ tí wọn ò ṣe é kà làwọn àfa àwọn sábà pín ẹ̀rí torí ẹ̀ náà àbáyé sábà mọ́ fi pín bìtínà قسموها باعتبارات مختلفة متعددة ni wọ́n fi pé bìtì náà sí oríṣiríṣi ọ̀nà rẹ̀ pẹ̀lú àríwòye ọlọ́kan òjọ̀kan fàbíyèjì bá bí náà rí ra ní ìbámu sí rúwo ní bìtì náà láàṣọ pa rẹ̀ rí pọ́sàmúhà ilẹ̀ ìsmẹ́jọ pọ́sàkì lẹ́yìn wọ́n pé bìtì náà sí ọ̀nà méjì fàkọ́lù fìtínàtù aṣàwáàtì wà fìtínàtù ṣòro ìmú ọ̀pá àpá ó ti sọ̀rọ̀ lórí ẹ̀ àbí wọ́n tó sọ̀rọ̀ lórí ẹ̀ wà fi tọ́ tó ṣe wọ̀ náà àti fìtínà ìrújú fìtínà àdùn ara ló ṣe bàbá wa Adam tọrọ fi kí wọ́n jọ́sí ọlọ́run padà sàmórí ìmú wà fi tọ́ tó ṣe wọ̀ náà olóṣè ṣàìbọ̀n níjọ́sí rè tọ́rọ ẹ̀ sì lẹ́pa tí ò mẹ́pa tó fi dìsẹ́ fìtínà kí nǹkan rújú fún yàn ẹ̀sìn ọlọ́run ojú èèyàn mọ́ ni gẹ́lẹ́ parí tí ṣe islam tó tẹ̀lé ya yóò máa sọ pa àwọn èèyàn tó wọ́n fi lọ́dọ̀ àwọn ènìyàn sáájú wá wípé iná lọ́ha yóò hìkú lásọ̀rọ̀ náà dídá inda wurudu shubuhat wal aqla kamila inda hululu ashahawat ọlọ́run ní fẹ́ ròyìn méjì kan tí ń bẹ láàrin èèyàn kan nígbà tí tí fìtínà ìrújú kó mọ bí yẹn sí yànnà lọ́rọ̀ tí ó fi mérí mọ́kò lóru bẹ́ẹ̀ ló ní ó nífẹ̀ẹ́ orí tó pé nígbà tí adùn ara bá sékè yóò fìdí náà adùn ara bá dé làkàrí láti mọ́ yanjú yẹn àti sùúrù fìdí náà ti rújú ìmọ̀ òun láti mọ́ yanjú yẹn àtàgbọ́ yìí bẹ́ẹ̀ gbà ní àwọn àfọwọ́pọ̀ yìí tí náà wá ní bí tó yẹrẹ yẹrẹ wá pín tí náà tàbí kẹ́ ìtì báyìí dá ìsáwálé ha wọ́n pín ní ìbámu sí àsìkò wọ́n pín sọ́nà méjì wọ́n ní fitnatul mahya wa thaniha fitnatul mamat fìtínà ìsẹ̀mí àti fìtínà ìjókòó fìtínà sẹ̀mí pọ̀ rẹpẹtẹ ọlọ́gbọ̀n wà lómẹ̀ bẹ́ẹ̀ ni fìtínà níbi o ìjókòó náà pọ̀ rẹpẹtẹ ọlọ́gbọ̀n làwà nù ẹ̀ torí ẹ̀ kí a máa ṣàdúrà kámọ́rí fìtínà nì ìrọ̀lẹ́ pẹ́pẹ́ ọlọ́gbọ̀n kọ́ wa máa ṣe nígbà tí fìtínà bá dé eléyìí ni àdúrà tí ó ga jù tó yẹ kí mùsùlùmí máa ṣe pé gbogbo nǹkan tí a lè máa rí ní tí wọ́n gbà míì ìmí ń bẹ tó ṣe sáfù ìmí ń bẹ tí ó tiẹ̀ ṣe sáfúnra bákan náà gba ní àwọn àkókò ibi tí náà rè ẹ̀tì bá rí hàdà abdi fi hà ní ìbámu sí gíní kọ̀ndíṣàn wọn nìyàn nígbà tí ibi tí náà yẹn béèrè fayakulu na annabiyuta lahuna yẹni tankosu ila kismayi wọn ló pín sọ́nà méjì fitna tọ́nù fitina ní tó ṣe wípé yẹ̀ṣẹ́bí olè hapò fi ha bilbati òdodo jọ irọ́ irọ́ sí kí ni o irọ́ jọ òdodo fitina kan irọ́ rẹ̀ yóò jọ òdodo lójú èèyàn òdodo ló jọrọ́ yòmílẹ̀ ìwéwo ní ó sẹlẹ́tì inú ẹ̀ gbàmí wà lẹ́lẹ́kì inú ẹ̀ ní fitina tọ́nù yàtàtà yàtàtà hapò fi ha bilbati bìtínà bí ṣe ń bẹ ló ṣe pé bìtínà bí lóòótọ́ ṣùgbọ́n ló kílíà ìrọ́ ṣe kí ni o ìrọ́ náà kílíà torí ẹnu àwọn fitna ẹwọ́n mi lọ fitna alẹ́ ti yẹ ṣẹ́ kí o lè ha kò fi ha dé Brazil tó ta ha sóbi wà ta ha sóbi nínú àwọn bìtínà tó ṣe wípé ìrọ́ tí ó jọ òdodo tó jọrọ́ ni tí ò kílíà sí ọ̀pọ̀lọpọ̀ rèé nínú ẹ̀rọ fitna àtàhásóró wọ́lọ́dà wọ́ta asúrì fìtínà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí jọjọjọ àti fìtínà ẹlẹ́yàmẹ̀yà gbẹgbẹgbà ní ẹrẹ́ lórí tí ó dé súnà rí tó lẹ́bí bá súnà bọ̀ ọjọ́ ti pẹ́ wọ́láwọ́ jihadu wọ́dún gbogbo wa ijihadatun fi lọ́dún mẹ́wàá fi lè rí yẹ́rẹ́ الدعوة إلى السنة والدفاع عنها ونشر بكل إمكانية وإلى استطاعته tó náà ti dìbẹ́ni súnà dìbẹ́ni súnà rẹ̀ ìwà lẹ́gbẹ̀jẹgbẹ́ bá délé àbíọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà rẹ̀ nígbà bí ẹni bẹ́ẹ̀ fọ́ àdìgbòsí tán láti ṣubú àtìgbọ́lọ̀ ọkùn mú ìyàdúgbò rẹ̀ àti bẹ́ẹ̀ lọ rẹ̀ torí ẹ̀ ìtìlẹ̀ ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ ilé jọjọjọ fìtínà sahih innaha fitna fìtínà nílòótọ́ tí ò sí èlé ní lẹ́rìn ṣùgbọ́n bọ́lọ́pọ̀ sí kí ni ó bọ́lọ́pọ̀ mú yàn dúró ní gbogbo condition tí a bá ń bára wa ilé ìlú olórí àyí tí ó yẹ kí a mọ̀ sí ládùá kí ọlọ́pọ̀ mọ́ sàlá ìsìnkí ni ó kó fi ẹsẹ̀ wá nílẹ̀ sí ojú ọ̀nà tí ó jẹ́ òdodo àti òtítọ́ fatahasu wáyọ́ ní ìwà من الحزبية والعصر من العصرية والحزبية والعصرية اسمان لمسمى واحد أتي حزبية àti àsọ̀bíyà ni orúkọ méjì ni ẹni bá ní tàbátọ́nù ní máa dárí tàbí nígbà tí àyá ọ̀rọ̀ olùwọ́rọ̀ ni ìsìníyà rí àsọ̀bíyà rí ọ̀yá àgbẹ̀rẹ̀ méjì ẹ̀bá tọ̀pọ̀lọpọ̀ gbàrí àti ìsìníyà tó tàbátọ́nù àti ìjàdá léèrè àsọ̀bíyà ara rìsọ́ọ̀tì àsọ̀bíyà òun náà ní kéde òun náà ẹlẹ́yàmẹ̀yà ọmọ ìyá gbọ́dọ̀ gbogbo ẹ̀ torí ẹ̀ tí a bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀gá gbogbo wa rí wípé ẹsẹ̀ wo ni wọ́n kọ́ sí ọlọ́run ní sọ́nà àti lórí ilẹ̀ kí látọ̀ jọmọ́ náà péjọ tó kọ́ dùn pé ìyàtà sí ọlọ́run ẹ́ tàbíkọ́ sẹ́lọ̀ láyé ní ìgbọ́yàwó ẹ́ ṣẹ̀tọ́nù irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ náà kí lẹ́nu ṣe kò tẹ̀lá sí ọlọ́run ẹ̀gẹ́jẹ̀ ọ̀ ó yàgbọ́ ọlọ́run ó sẹ̀rẹ̀ rẹ̀ yàgbọ́ àgbàgbà fìkà أن إبليس من الشيطان تعصب لعنصريته وجنسه وجنسيته èṣù ẹlẹ́yàmẹ̀yà ló kó bá débi tí ó dé dúró yìí ìkọ́lá bí rọ́bì ìbádá àdàmà ọgbọ̀gbọ̀ àzọwọ̀jálà búwọ́ bọ́mọlá ní kẹtẹ̀ ńgbà tọ́lọ̀ ń pa èṣù àti àwọn mọ̀lẹ́yìnká tọ́lọ̀ ń pa gbogbo wọn láṣẹ gbogbo anáàlá máa rí kama bí sọ́rọ̀ ti bá fara وفي سورة يعني الأنفال وسورة ماذا؟ وسورة الأعراف وسورة الأنبياء أتباع ذلك ọlọ́run nígbà tá a sọ fún ṣẹ̀dọ́ọ̀nù àtàwọn màlẹ́kà pé sùkúrù ní àdámà fàṣọ́jọ́dú ilà ìbìlísà àbá wàsídàkùbárò wà káàdà ní àgbàdì ọlọ́run ní nígbà tí àwọn ọlọ́run dá ádámà tọ́lá ní kí wọ́n forí balẹ̀ fún ádámà àwọn màlẹ́kà wa bí ma fi hin aṣẹ̀dọ́ọ̀nù bí ma fi hin iblis iblis náà wà ní ọlọ́run pa láti gbà ọlọ́run gbogbo wọn náà forí kalẹ̀ àfi iblis nìkan láàyè ní ọlọ́run ẹ̀dá yàgbọ́n àti gbogbo wọn borí kalẹ̀ ìbílísù nìkan ní borí kalẹ̀ kí wá ní ìdópa tí òbí borí kalẹ̀ ogun sọ ọlọ́gbọ́n bá rẹ̀ oníkàlátà ní ìdàrí wà kàlátà ní ìpè àbà àbà ọlọ́run ilé ìyàpọ̀ ọ̀dá ìlé látara aná ọwá dáńtàkà látara ọ̀pọ̀ ọwá ní kíta látara náà òjò yàn kó máa borí balẹ̀ fún àrọ̀pọ̀ àbà àbà àkùbà nígbà tí yẹn sọ pé ọ̀rọ̀ láròjinlẹ̀ lójú ọ̀sọ̀ yẹn àwọn ọ̀rọ̀ nílàkà yìí lójú ọ̀sọ̀ yẹn gbogbo ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tíṣà ìtàn òní nọmba wẹ́ẹ̀nì tó kọ́ òkú ọ̀pọ̀sí ọlọ́run ilẹ̀ yìí. ààrẹ mọ́tò ẹ̀fẹ́ dàgbọ́n bí àfihàn ìtàn kí ló wá sí ìpìlẹ̀ títà ti dá yẹn ó ṣe kí ni jama ó jọ lójú kọjá bó ṣe yẹn ìrà àṣọ bí yẹn ibi oríṣẹ́ ìtàkùn wa burú délé yìí nàtíjà tó bá aṣọ bí yá òní gbogbo láburú ti lè kí ni ó ti ń ṣẹlẹ̀ nìyẹn shubu a nan duniyar sai kamar zakara shekuna al'ahari ne a nan shirin yi rahmatullahi alai sai kitabi a kamun jari a kamun marjari a kamun jan a kamun marjari a kamun jan a báyìí kó ní sí tí ò ní nǹkan bí 16-17 wa tí ṣàìtọ́nì tí bàbá wa dámọ̀ fi lórí ju ṣèǹtánì àìláwòjìnlẹ̀ ní ilé ẹ̀bá láwòjìnlẹ̀ ìbámọ̀ pé arọ̀pọ̀lọpọ̀ náà bí ẹ̀bá tàntàrà ìlú ṣùgbọ́n ibi jíjẹ̀ láti ti wà ní ó sọ òjò lójú gán ibi àti dáàmì ẹlẹ́yàmẹ̀yà ni ló wá sódé bí tí ó sódé yìí bẹ́ẹ̀ ó ní bàbá kanútọ̀ kanútọ̀ kanútọ̀ rí gbogbo àwọn àbújá ní ẹ̀kọ́ sí tọ́jọ́ gbogbo tàbí ẹlẹ́yàmẹ̀yà ni ẹ́ ó ní ìrántí tàwọn ìran wọn tàbí rí kòrẹ́ṣì kan náà ní gbogbo wọn rí ṣùgbọ́n bàbá kanútọ̀ wọn yàtọ̀ síra wọn àwọn ọjọ́ wọn ń ṣe kiri o elimọ̀nà àbáṣà that is kama múnjẹ nígbà táwọn wà ní kiri o níjà ìyíyà báwọn mọ̀lẹ́bí ó sí ọlọ́run bá ṣe báyìí àwọn ó ṣe báyìí bá ṣe báyìí àwọn ó ṣe báyìí kò pẹ́ kò dìnà ní ẹnìkan dìde láàrin tiwọn tó ló ń dà náà bí ọlọ́run kó làwọn ó ti rí yẹn sọmọ bí ẹgbẹ́ ẹ̀kọ́ yìí yà ẹmọ bẹ́ẹ̀ bí léyìn jù wá lọ ní ànígbà kó ní lè kó ní láti tó bàbá ní òkú orí ẹ̀ náà làbújá lè kúlé lórí ẹ́ àìsàn yẹn náà ló ran àwọn míì náà wọn náà rí ní ilé abilá àti gbogbo abẹ́rẹ́ lọ àìsàn yẹn náà ló sàwọn ẹ̀rú níre nígbà tó ń bọ́ kàn sí gbàgbẹ́ ọjà lè mẹ́bá ní Israel wà àkọ́rẹ́jà bùbá wà àṣìṣẹ́wọ̀jẹ́ mẹ́bá ní àdínà ọlọ́run ìwà ìyá nẹ́bí jáde kódà wọ́n ti ní òun gbàgbé lànàbí ní bàbá jáde bọ́lọ́sí sọ̀rọ̀ ẹ̀ àní àwọn ní ó ti jáde ọlọ́bí ṣùgbọ́n gbà tí tí wọ́n mọ̀ ànábì tí wọ́n expect tí wọ́n retí tó wá níbi tí wọ́n ti lérò kápàwó bí lọ́bí wọ́n takúṣẹ́ rẹ̀ wọ́n gbọ́ rẹ̀ dànù pàlànà tó bá ní ẹlẹ́kàfẹ́ kò ní dáa fún ibẹ̀ ṣe kèké ìtàn ṣé torí ayé rẹ̀ ayé náà bẹ́ẹ̀ ni bó ṣe wá pọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́ni ẹgbẹ́ lábẹ́ máa kà wákàtà àhásùdì bẹ́ẹ̀ náà ni ẹlẹ́gbẹ́gbẹ́ eléjọ́ sí kí ni o eléjọ́ jọ ìjọ rẹ̀ káwọn ọmọ tún mú èdè rí lórí ogun yìí ni yóò gbà wọ́n lásìkò díẹ̀ bí abájá ọmọ lọ fáyé mọ́ hìmọ́ àtàhásùrù mi lẹ́yìn ìsìnìyà tí wá àtàhásùrù mi lẹ́yìn àsọ̀rìyà wọ́n àsọ̀rìyà tó wọ́n lẹ́yìn ìsìnìyà nǹkan kan náà méjèèjì kan máa tàkàtù yẹni hàlìmán so gbọ́dọ̀ pé àlẹ́yìn ìsìnìyà gbólóhùn tí alùkùránì lónìí aláṣọ́líyà gbólóhùn tá nàbí lónìí akẹ́bà wọn tí wọ́n mọ̀ wẹ̀ lọ́rọ̀ asánàmọ́ ilẹ̀ yìí náà gbólóhùn tí kùránì lò wọ́n ni gbólóhùn ìsìlíyà alìhísù gbólóhùn ìsìlíyà kùránì lò ọ̀kẹ́lẹ́mọ́tọ́lá asọ́líyà anábì lò ثبت ذلك في حديث ابي هريره في صحيح مسلم وغيره رحمه الله عليه صلاه الليل a kìí ṣe gbólóhùn tí yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níbi tí a sọ wípé bóyá gbólóhùn kọ́ gbólóhùn tẹ́yẹ kan fi táníṣì méjì àwọn èèyàn ní abadan bí tí ó kọ́ so lẹ́yìn náà àtàhásù wàtàhásùdì ìṣẹ̀lẹ̀ yàmẹ̀yà ni àbí ìṣẹ̀lẹ̀ gbẹ́gbẹ́ ni àbí ìṣẹ̀lẹ̀ jọjọjọ ni tàbí sọ pé àtàhásù àti àtàhásùdì méjì náà ló sí kí ni ó méjì náà ló pín sí ẹnbẹ̀nú ẹ̀ tó jẹ́ mahmudun jẹ́sẹ̀ ẹnbẹ̀nú ẹ̀ tó jẹ́ kí ni ó mọ́tún ọmọ ẹ̀rì àtàkásùkù èyí tó jẹ́ mahmudu wa èyí tó dá tó mú kí ọlọ́run kí ọba ní fọ́nkẹ́ ọ̀la inú ọtí wọ́n yànnà náà ìdáadáa náà wà fún wa bàbá yìí jẹ́ kan ló wọ́n rí lásìkò tí àwọn wá bí ọba ọlọ́wọ́ ni wọ́n ń bàtà wá ìlọ bí fọ́lọ́lẹ̀ ẹ̀lẹ́wọ̀n page 92 bẹ̀rẹ̀ láti máa rí sí bàbá ọmọ sọ pé ráṣù alẹ́kẹ́sì àmọ́ tó wáyé pé olórí àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ bàbá nípa iná kó rásù tọ̀ nípa òun náà ni rásù lè history náà ni rásù tọ̀ nípa olórí àwọn èèyàn tí wọ́n kó ara wọn jọ alẹ́bí tàbí ayé tẹ̀sílò hisban àwọn èèyàn tó wọn jọ ní tí wọ́n di ìjọ tó wọn jọ fàyíká ni mo jẹ́ àríyàn alama amara Allah bihi wa rasuluhu tó yẹ pé gbà wọn kóra wọn jọ rè àlàmà ọmọlọ ọlọ́run ní ìwà lọ́sọ̀rọ̀ lórí tí ọlọ́run bá pàṣẹ ní lórí tí àlẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam ń tó pàṣẹ ọ̀nà kóra wọn jọ lé lórí mẹgbẹ́lì sí adájí wà lánà sọ̀rọ̀ nìyí tí ó sì sí ìsàlékún kankan lórí ìkóra wọn jọ yẹn kọjá tí ọlọ́run fi rán lọ́kàn lọ́bì ọ̀nà wọn wà lé lórí wọn sàlékún kankan lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ́nà sọ́ọ̀nì wọ́n sì bí nǹkan kọ́kù lórí ọ̀rọ̀ ẹ̀sìn abẹ́rẹ́kọ́ mú mi lọ ìyẹn kó lè yẹn jọ kọ́ ní ibi tìǹà tó yìí bá ṣe yìí ṣe àtúkà ní káàpé àbí kò yọ ẹ sọ̀rọ̀ wọ́n jẹ̀ wọn lẹ́yìn ọ̀rọ̀ ìkó jọ níwọ̀n náà sọ ẹ wọ́n wà ní mọ́sálásí kan ní àdúgbò yìí rè ẹ ń máa ń san prógrámù rè pé kẹ́ẹ̀ tó ká náà ni bal kanu mujtami'ina ala ma amara Allahu bihi wa rasuluhu tó ẹgbẹ́ ìkójọ yín lè lórí tọ́lọ́ pàṣẹ dáná nípa sẹ́ni lórí ìsìyájá tí wọ́n lánà sọ ní tẹ́sà lékún kankan lórí tí ó jẹ́ sí ọlọ́run ẹ̀sìn yọ kankan kú ẹ̀dín kankan kù lórí ẹ̀sìn ọlọ́run fáwọn mọ̀mìnàn láhùnmọ́ láhùn wà alẹ́yìnmọ́ alẹ́yìn mọ̀mìnà láwọn tí wọ́n kóra wọn jọ tọ́jọ́ ń ṣe dáadáa nìrí bàbá ṣe ń tó dá àgbà lọ́wọ́ wọn kò sí wàhálà bẹ́yìn òkú rẹ̀ ìjọ tẹ́lẹ̀ náà bó ṣe ń tó dá lónìí kan àgbà bẹ́ẹ̀ náà lóyẹ̀ mọ́ bàbá wá ṣe tí ọ̀dá àbáwọn wí rọ̀bí wọ́n bá yẹ wọ́n bá jọ sàkárù wọ́n bá jọ kàríwù wí kàríwù yìí pé ẹ kò jọ tẹ́lẹ̀ fúláṣì ni bí wọ́n ní bàbá dá ṣe tó dáadáa ní onígbà pé jọ ṣe dá wọ́n bá ṣe tí ọ̀dá ní ní ìhàn ni wọ́n kájọ lágbájá mi ẹ̀sùn àti kàtúwà ẹgbẹ́ tó kù àádàbà mọ́sẹ̀ bá wíre ọlọ́run òfin irú wọn lẹ̀ sáàrin àwọn mùsùlùmí ẹ̀ lè bí tẹ́rọ̀ fún wa rìn ìjọ lẹ́gbẹ́ láyé organization kan ní kúkúrú organization ní ẹ̀pà organization ní yóò organization ní gbogbo kótókó tó ń gbogbo yìí nìrí ètí bàbá yìí sọ gba ọ̀rọ̀ wọn wọ́n ní wáyé káà ló kọjú sáà lù bí dáadé káwà lọ́kọ̀ọ́sù ṣùgbọ́n bá ilé ìgbà kóra wọn jọ rẹ̀ záàbù fìdá níka wọn dákọ̀ sórí wọ́n sàlékún lórí tọ́lọ̀fẹ́ràn náàbì tàbá sí àlékún lórí tọ́lọ̀fẹ́ràn náàbì kẹwàá kí ni túnmọ̀ yẹn ẹ́ àti ìdídà wọn dákọ̀ sórí àbígbà ní gan wọ́n sí àlékún àwọn mẹ́fẹ́ àṣẹ àbùsí yá dàní àbàsá ń kó owó ẹ̀wọ́lé nínú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú àwọn ìdíjọ́jọ́jọ́ àwọn kan bẹ̀rẹ̀ àṣọ àbùmọ́ta anoxon àwọn kan bẹ̀rẹ̀ wọ́n dínkù wọ́n dínkù nínú nínú tó sí ọlọ́run wá ní àwọn kan sì ń bẹ̀rẹ̀ yẹni jápa fún bẹ́yìn àmàdá ẹ̀rì sẹ́yí atẹ́yìn sẹ́yí ọtún sí adẹ́tí ọ̀sẹ̀yí ọtún noxon àlékún fẹ́ bí kún mẹ́lọ́dọ̀ wọn àlékún fẹ́ bí kún nú ẹ̀ méjì ìlẹ́ bàbá ní mẹ́tò àfàwásó lè má ń ara lékún bú tí a máa ń ṣe tàbá kóra wájọ ẹwẹ̀ ìsáàmù tí bàbá ìsáré ń wá wọ́n mú nǹkan ní ìwà kọjá kí ni o àtà asúrú wọ́n tà asúrì bí ká máa ṣẹlẹ́yàmẹ̀yà yìí tó jẹ́ ti ìjọ tẹ́lẹ́yàmẹ̀yà bá jọ ti ẹgbẹ́ tó bá jẹ́ ti ìjọ láwọn sọ pé asọ̀bíyàtún hìsdíyà bí asọ̀bíyàtún kọ̀tàdíyà asọ̀bíyàtún lọ́gàwíyà asọ̀bíyàtún jìnsíyà asọ̀bíyàtún mọ̀dá yáni ọmọ oníyà ẹlẹ́yàmẹ̀yà ti ìran ẹlẹ́yàmẹ̀yà ti èdè ẹlẹ́yàmẹ̀yà ti àwọ̀ ẹlẹ́yàmẹ̀yà ti ẹlẹ́yàmẹ̀yà tẹgbẹ́ oníwọ́pẹ̀ ní alìdíṣìlìyà bàbá nípa ìsáàdù fi tàríkà wà náà ọsù tábẹ́ ìsàlékún kankan nínú tí wọ́n náà kóra wọjọ lé lórí nì lọ́sàlékún yàtọ̀ sí tí a rí lọ́dọ̀ òsì ọlọ́run wà náà ọsù àbábá dínkù nú ẹ̀ bàbá ní mí bí ká máa ṣe lẹ́yàmẹ̀yà ti ẹgbẹ́ lẹ́yàmẹ̀yà ti ìjọ fún àwọn èèyàn tí wọ́n bá wọnú ẹgbẹ́ wọn rí bilhaki wal batil ẹ̀rì a ṣe lẹ́yàmẹ̀yà fún àtàn bá wà nínú jàmá wá rí ẹ̀rọ dá ọ̀dá arawasa ni ọ̀dá ọ̀dá arawasa ni mùsùlùmí ká máa wò wọ́n ní wọ́ọ̀tọ̀ gbàwílé ìfìtínà ní àìsàn burúkú yìí alábí òfèlé ikú ẹnìkan rẹ̀ kò sẹ́rí kan tí ẹ̀bá lè mú wa tó fi lè kú fún rẹ̀ láàrin kìtà bí wọ́n lábí sọ́nà wọ́n lábí àbúwá ní sọ́nà bíná sọ́rẹ̀ ẹni rí mọ́ ọ̀rọ̀ àbọ́rọ̀ ànábì àdínú ọ̀rọ̀ tí wọ́n yẹ ẹ̀dẹ́ sáájú wọn bá tẹ̀ jí dúnà àtàtàrí ọgbọ́ ọkọ́ sí ti kan ilẹ̀ ẹ̀mọ̀ rí máa kùrá ní àti súnà torí ẹ̀ bàbá ní wọ́n ẹ̀rọ ìwà máa fi ìsìdìdì ìmọ̀ ní àwọn tí wọ́n bá sínú ẹgbẹ́ wọn sí pọ̀sì ara kí o ara láburú pàṣàlégún sínú àkójọba aláfẹ́ kó jẹ́ tọ́lọ́nù tí è sì ṣe tọ́lọ́nù sàọ̀gára alàlhàkí wọlbàdì ẹni táyàn sọ́tọ̀ yìí àfẹ́ mọ̀ bóyá olódodo ni ẹni tó bẹ̀rù ọlọ́run kò sí tó kàn wá kò sáà sínú kí ni kò sínú ẹgbẹ́ wọn a sì fẹ́ mọ̀ pé sẹ́ni ibú ni àwọn ò bá jà sí torí kó jẹ́ ní ibú wọ́n bá jà sí pé kò sí nínú kò sí nínú ìjọ wa kò sí nínú ẹgbẹ́ wa ni àbánífà hádà mínà tàfàrù nínú òpin yẹlẹyẹlẹ ìyapa ẹnu alẹ́ni dáfàlọ́hù tààlà wa rasuluhu èyí tí ọlọ́run àtànábì ẹ ti wọ́n pa wa mùsùlùmí láṣẹ káwọ́ àpapọ̀ ní jama ká sì sora wa lọ́kàn wà náà ya alẹ́lú fọ́nbọ́n tí wọ́n yẹ ń tẹ́lá wọ́n sì kọ̀ fún wa kúrò nínú ká máa pín yẹlẹyẹlẹ wọ́n sì tiẹ́ sí bíbélé bákan náà wà á máa ń ta àwọn yàrá lórí wọn dábọ̀ wa ọlọ́run pàṣẹ kájọ wà papọ̀ lórí ìbẹ̀rù ọlọ́run àti iṣẹ́ rẹ̀ wà náà ya alẹ́ ta àwọn yàrá lórí ìbẹ̀rù wọn dábọ̀ wọ́n wá kọ̀ fún wa láti máa ṣe kí ni ó láti máa kó rẹ ní yọpọ̀ lórí ọ̀tẹ̀ àti tó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀rí àpèjúwe tí bàbá yìí mú wá rè àti tàhásùbì máa dá alìmọ̀tìmọ̀ nípa àtàhásùbù tí ọ̀dá wa alásọ̀bíyẹ̀tú yẹni alìmọ̀tìta àti ẹlẹ́yàmẹ̀yà tí ọ̀lá àlùbáríkà ọ̀rọ̀ lórílẹ̀ bí gbogbo wá sí gbọ́ ní gbígbà máa ṣé gbogbo tí ń jẹ́ lẹ́yàmẹ̀yà òun náà ní ọ̀dà ẹni jẹ́ béèrè lọ́wọ́ yìí o tó ìwò ní pátá ìlú ká ní ìgbè nígbà ìgbà ìlú wákàtí mẹ́fà sí ní lóṣù kálíbọ̀ tó ká ṣé gbogbo ẹlẹ́yàmẹ̀yà ní ọ̀dà ẹ mímọ́ ẹ ẹ̀rọ lọ́sọ́ ẹ gbogbo yóò gbọ́rọ̀ náà gbogbo ẹlẹ́yàmẹ̀yà kọ́ ní ọ̀dà àwọn ẹlẹ́yàmẹ̀yà kan dáa ẹyọ̀ kan láti òun náà nìyí ta bá ṣe fún ìsìlámù àtàhásùmù èyí tó dá lè bá bá ṣe fún Islam torí bàbá ilé ní báwa náà bá sọ bá ní ìyẹn lè bá rẹ̀ ní kò kèfèrí torí lé táwọn kèfèrí ń sá nìyẹn yorùdúnà àyọ́gbáwó ẹnfọwárínú adìyẹyà wà jínsíyà wà gọgawíyà wà wàwàwàwà orúkọ ọ̀fà tí wọ́n fún gbogbo ẹ̀ òun náà nìkí ni aláwọ̀dáma tata mọ̀sánbáyà aláwọ̀dáma yáni globalization tata globalization hàzá lábẹ́rẹ̀ ní ẹ ti mọ̀ rí pé ẹ̀wọ́ ní áfíríkà lélé ìkẹ́nìkà lélé gbogbo wá ti jọ dọ̀ kan ọ̀dà bẹ́ẹ̀ àwọn náà bẹ́yẹ kájọ dọ̀ kan kámọ̀ wo èdè kájọ dọ̀ kan kámọ̀ wo àwọ̀ kájọ dọ̀ kan kámọ̀ wo geographical location ìdí ta fọ́ọ̀lù sí bọ̀ sí ọ̀dà náà kátó ní láti jọ wà papọ̀ kámọ̀ wo bẹ̀sì ìdàdínà ìdàlá alìsìlá ọmọ yẹn tẹ́bi lórí ìsìlá wọ́n wọ́n bíi láwọn fẹ́ràn sí nínú ọ̀nà àṣẹ gbogbo ẹlẹ́yàmẹ̀yà èèyàn máa ń sọ pé mo bá yín gbá dànù mo bá yín gbá dànù ní ọmọ òṣèlú bá bá débi pé mo gbá ẹlẹ́yàmẹ̀yà àtẹ̀sẹ̀ dànù olùbẹ̀bẹ̀ rí gbogbo èèyàn mo lẹ́ni ní ó ń sọ yìí rí tá máa ń gbá dànù àwọn ọmọ bá wọn gbá dànù tó bá ti bí eré ẹlẹ́yàmẹ̀yà àtẹ̀sẹ̀ eléyìí ò sí gbá dànù torí pé kùránì ló ìlú mọ́ irú yìí ká sọ ṣùgbọ́n gbà tí ẹlẹ́yàmẹ̀yà ti ẹ̀sìn rẹ̀ a mọ̀ sí fún Islam ọ̀nà wo la mọ̀ nígbà sí ẹlẹ́yàmẹ̀yà fún Islam Islam sì fẹ́ yẹlẹ́ mọ̀ gbọ́ dáwà bó mọ̀ ní ìdàtàràkà ní mùsùlùmí rò kó fọ́ra wa ṣíríkà tí mùsùlùmí kan bá fi ẹbọ sílẹ̀ àti ìmọ̀ sí kèfèrí sọ́lọ́mù wàdákàlà bí Islam rọ̀ bí i mọ̀tàrà mùsùlùmí bí kọ́ tí mùsùlùmí kan gbà fàbọ́ lọ́n láti mú ọkẹ̀ tí wọ́n fọ́ sí ẹ̀sẹ̀ sí tó yọ ní sí islam bí ẹ̀sìn rẹ̀ àwọn afọ́ àdébáwọ́ àkúta àṣíbò wà mọ́ta àṣíbò lè islam irú ènìyàn ó ti ṣẹlẹ̀ yàmẹ̀ yà tẹ̀sìn ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ìgbà tára dùgbò náà yẹni máa hà ní ìdíyà tó bá rí ìyàtà náà mùsùlùmí tó bá yan àwọn ilé bíbíà sí pọ́ọ̀sì tó yàn wọ́n sọ́tọ̀ ẹ̀dá kò sóbi sí ọ̀bí àbúgbàgbà rẹ̀ àti sí ọ̀bí àbú Islam ẹ̀ sọ ọ̀rọ̀ jọmọ́ lówó pẹ̀lú ní yẹyìn látẹ̀kan ní òtẹ́tẹ́ ká mọ́ wájú kó máa yẹyìn mọ́ ẹ̀ alẹ́ni fara ká dogo yẹni máa rí bídà wàlẹ́dínà ọ̀rọ̀ àti múlẹ̀ ayé mọ́tò rahmatullahi alẹ́ ìgbà tó wọ́n sọ àwọn ìdídá ìwọ́n láàrúwà àwọn táwọn apá àgbà ń bíbí àlà ilé yìí tí mùsùlùmí kan bá fi wọ́n sílẹ̀ tí ó sì kí ni o tí èmi sí pọ̀ mọ́ wọn tí ebi di ipò ní pẹ̀lú wọn rí àbá ni wàkánà máa ha ní súnnà ti kọ́gbà wọ́kọ̀ níbẹ̀ni fọwọ́ mutahasibu ní islam ní àbíkẹ́ islam ẹni yẹ mutahasibu mutahasibu fún islam ni tọ́bárí ẹ̀rọ pé ilé súnnà gbólé lórí olóòjẹ́ kàbá nínú gbáyà rẹ̀ tí ò bá sẹ́sì àwọn tó jẹ́ ìbí díà bí ọ̀rẹ́ ní ìsájú wá sí bá wọn lò lò náà bá wọn lò rí tó dábà pẹ́ ní ẹni mọ̀tàásì sọ mọ̀tàásì ìbùlàgé nílé islam ìbùlàgé nílé islam mọ̀tàásì ìbùlé nílé islam fún islam wọ́n lè sọ́ọ́ nílé islam wọ́n lè sọ́ọ́ nílé mùsùlùmí fún àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ni àǹfààní yẹn wà torí pé abá dálẹ̀ ta fún pín àárín wa tó bàjẹ́ láti ọjọ́ ń bọ̀ wá tó ní ilé بعد قدر الله عز وجل القولي lẹ́yìn kádàrà ọlọ́pọ̀ wa tó kádàrà mọ́ wa rí wàláhì ìbílí àwọn sọ aláwọ̀ rí bá ní bá sẹ́yìn ọfà wá sẹ́yìn bí náà wà dúníyà àtìlérí ọ̀rọ̀ ayé àtìlérí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ọ̀nà ní bíbí alásàlámù wà mú àbẹ̀tí ò bá ní àrùn jílẹ̀ oníkan ló torí àwọn bá ní mùsùlùmí kan rí mọ̀tàmọ̀sí kún bí mọ̀kánà alẹ́ ìhàlùsùn láti wájú àbá ó dún ní máa táwọn súnà wà lórí ẹ̀rìn ọ̀tàdàgbàdògbò ló máa rẹ̀ nílá ìwọ̀n láhọ́wà ó sì fọ́n ní bí àwọn èèyàn tí wọ́n sọ́tọ̀ pọ́wọ́ wa mọ́ta hasibu islam láti islam tàásùbù ti islam ló ṣeégún kò ṣeégún kankan rẹ̀ òun dẹ́gbẹ́dẹ́gbẹ́ kan lè ní dáàtọ̀ pé ẹjú ẹ̀kọ́ ìṣẹ́bí tó dálẹ̀ ní péyàn sí láti tẹ́bí mú torí ẹ̀ mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà fún islam هذا إذا لم يؤصل أصولا أو يقعد قواعدا nígbàtí èyàn bá ní àwọn òṣùlù kan rí tó fọwọ́ ara ẹ̀ dálẹ̀ àbáwọn kọ̀wá ìlú kan ní àìdìyì látọ̀dọ̀ ara ẹ̀ tó mú wá balẹ̀ ìtàbà bí mọ́ni hajji alìsúnnà ti wá jẹ máa máa in tí àwọn ìsúnnà ló lé lórí islamọ́sì náà lè sáyé látọ̀ yóò pípẹ́ lónà mẹ́rin máa ló láìpọ̀ ẹ̀ wọ́n á nílò ẹni báyìí ń bọ́ o yùwádìí wọ́n yọ̀ á bí aláàbàlẹ̀ yàní yùwádìí wọ́n yọ̀ á bí hadil kitabi wa súnà tí máa ń báyìí ń sọ̀rọ̀ ẹni ẹ̀ ń ṣe léde tí kùránì àti súnà mọ́ wá ní tó bá sì máa yan yàn lọ́ta ẹ mọ̀ pé ni ẹ̀ ń takọ́ lọ́mọ àtàlẹ́bí ẹ̀ وكان مع سلف الصالحين ومن فهو متحصب ومتعصب للإسلام ẹni bá sọ yí re kò mú àwọn òṣùrù kan wá lọ́dọ̀ ara rí bó ti gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ abúlé òṣùrù àwọn ilé òṣùrù òṣùrù òṣùrù lọ́kàmsá ìmọ̀ àrùbá àdámáadá yẹni mọ̀tẹ́sílà lọ́dọ̀ àwọn mọ̀tẹ́sílà òṣùrù márùn-ún ní mẹ́mẹ́rẹ́ tábàkà kalẹ̀ àtàlẹ́ bí ó sọ pé tí wọ́n dúró lórí ọ̀dà wọ́n sọ pé àtàwí wọ́n sọ pé alẹ́ abúlé màrúdù wà láyé àlẹ́kùnkà ẹ mọ̀ràn lẹ́jẹ̀ yàfa alimọ̀nsílà tó ń bẹ́ẹ̀ mẹ́rin mọ̀nsílà lẹ́yìn ayiwa ara òṣèlú wọn ni ẹ aláàdùn barakallahu fikum ẹlẹ́kùn yìí tó lè lékọ́nù ń bọ́ díẹ̀ díẹ̀ ní mọ̀sílá tó ń bẹ́yìn mọ̀sílá lẹ́yìn gbogbo tó kù tí wọ́n mẹ́ta ní òṣèlú wàrà mọ̀ tó lò wọ́n lé sí ọsọ̀rọ̀ tàbí wọ́n ló mọ́ kó jẹ ọ̀rọ̀ ìbí gidi kan sọ lè máa sódò ní ìdájí kan níbi ìmọ̀dá sifati Allahi azza wa jalla wa inkaru ní ba'd asma'illah wa dukhulu sifati Allah àwọn òròyìn tọ́lọ̀ fi ròyìn ààrẹ ni wọ́n fẹ́ gbádà bóyá pẹ̀lú na sẹ́lẹ̀ òbílà sàmáyín basirò bílà basọ̀rì alímòbílà ilmi akímòbílà ilmi ní wọ́n tẹ́sùn tí wọ́n bá gbọ́tọ̀ ìlú ní òròyìn wọn mọ̀ tí bẹ́lá bẹ́ta ìlú wọn aláàdù aláàdù tí wọ́n sọ nílé <laughs> wọ́n fi gbákàdà rádánù aláàdù tó sọ ní tọ́wọ́ gbọ́ aláàdù aláàdù kọ́ wọ́n fi gbá kádàrá dànù aláàbò mi máa rúkú aláyọ àrùn gánù wọ́n fi dàlú àwọn mùsùlùmí rú kí ni nǹkan náà aláàbò mi máa rúkú aláyọ àrùn gánù sọ pé kò ní í ṣe pẹ̀lú àwọn tó fi mọ̀ ṣáà olórí ìlú ni wọ́n mẹ́rin pẹ̀lú ẹ̀ ní àbáwá kan lọ tó bá sí mẹ́sì orí ẹ̀nà wọn ló lè ọ̀pọ̀lọpọ̀ ẹni ní pẹ̀lú alágbèrè aláàrùsùn náà ní ẹ̀jẹ̀ máa yá wọn àṣà wọn tọwọ́ ayé fọwọ́ ìfẹ́ wọn ìrẹ́rẹ́ lásìkò dábẹ́lẹ̀ yìí wọ́n ni wọ́n lo wọ́n lo òṣùlù ọmọ mẹ́sílà wọ́n mọ̀ bí ọmọ ìyá ọmọ mẹ́sílà làwọn wọ́n wá sọ̀rọ̀ rí wọ́n lálùsù náà làwọn náà ẹ̀sìnkú lè yọ wá ọ̀rọ̀ ìyẹn sì ń gbé súnà èso ìlú èèyàn máa ń yọ yàn àpọ́nlé ni pé àkàrà tó kàbí ha ẹ̀yìn mo yọ kù níbẹ̀ ọwọ́ rẹ̀ mo ti gba bọ́ọ̀mù ni bẹ́ẹ̀ sì yíṣu wípé yẹni àdìkàtúkà fi hàn mo fi ọ́ síbẹ̀ bó tiẹ̀ ti jẹ́ lókìlẹ̀ àti òkìlẹ̀ fún ara rẹ̀ lọ́yọ̀ ọ̀rá rẹ̀ ṣùgbọ́n yóò kìlẹ̀ àsáwọn tí nǹkan bá yé pé agbọ́lá ti yọ rẹ̀ ó kàn sí wọn wọn àbúrọ̀jọ́ lọ́mọ lójọ́ lẹ́yìn wọn fáwọn gbà fúlàní di local government kásawakásá àbúrájà ní ilẹ̀ sọ́nà ẹnu ẹ̀ lọ́wọ́ agbègbè ni ó sọ ìyá fún bá ṣe wọn ọmọ ìyá wa tàbí ìgbìlẹ̀ àwọn náà ní òṣùlù òṣùlù <laughs> mi gbọ́ ìfọ́dù ayúwa ìfọ́dù wàáyí ara ìfọ́dù wàáyí ara oṣù lọ mọ̀tẹ́sílà táǹkọ̀ọ́ ìfọ́dù wàáyí yàtìlà wàáyí ìfọ́dù mọ́dá alwàáyí láàlwàáyí alwàáyí alwàáyí alwàáyí wàáyí náà ni ẹsẹ̀ wàlá o ní pé àdéhùn tí ọlọ́pàá báyẹ̀ sí ọlọ́pàá kílẹ̀ bàbá bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ lábí ọ̀rọ̀ yẹn lábúrú lábúrú tọ́lọ̀ bá tó píyàn sáré jẹ́mẹ̀ tí ó bá píyàn sáré jẹ́mẹ̀ wọn kí ló sí ẹ mọ́ sọ̀rọ̀ yìí jẹ́mọ́ ẹ̀kọ́ láwá kọ́ ń bí mọ́síkúnà mọ́síkúnà sòdíyà wà sòdíyà baladu ilmi bẹ́ẹ̀ àrí ẹ̀rọ bí i mẹ́ka wà bí i Madina kó tó ní ma wà ama lahadu romano balikawa murno wa tajikistan uzbekistan wa kini qatar dan gbogbo ẹ̀ pátá ima maka wa ima bẹ madina ibi ìlú méjì tí mo ti lọ káàkiri ayé dédé nàìjíríà yìí ona masjidu saudiya ẹ bọ́lọ̀ ń bá lọ́wọ́ bí ẹ̀ sáré gẹ́nà tí ò bá fi sáré gẹ́nà wa kí ló ṣe ẹ́ nígbọ́ ẹ̀ ti yapa àdéhùn fíyàn síná tí ò bá fíyàn síná máa ń gbọ́ kí ló ṣe ẹ sọ̀rọ̀ mọ́ ẹ sọ̀rọ̀ dáadáa ó yà pa àdéhùn àbí àwọn kan ló ṣàbòsí àbí ẹ̀kọ́ ẹ mọ̀tẹ́sílá pọ̀ nù yìí ebi kọ́ mú sọ fúnra ilẹ̀ pẹ̀lú ara ẹ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ iná lọ́wọ́ aláyọ̀ lè gbọ́dọ̀ omi àwọn ẹ̀mí ààrẹ ọlọ́run èyí apá àdéhùn rẹ̀ rí lórí àdéhùn tí ọlọ́run bá ṣe fún wa tó jẹ́ dáadáa ọlọ́run èyí apá ẹ̀ kò sí inú àṣà alábọ́wá kéèyàn tó ń wo jẹ iléyà kó máa jẹ iléyà lọ kó máa sọ pé ìyẹn yapa àdéhùn ọkẹ́ àdéhùn yẹn láàkí náà máa tẹ́síra ó tún mi máa da mí náà àjámà ẹ̀nà àdàlùfà mi lè sàrẹ̀ àwọn ọ̀bí yìí mú bí àìgbédè lágbọ́wọ́ yé ó dàbà àwọn ọmọ tẹ́sílà aká ìbílẹ̀ ẹgbọ́n gọmúrè tọ́ ẹ̀nà ẹ̀rẹ́ láwọn gbogbo ìta sọ ìpínlẹ̀ ángùn ni a sì lè dáwà ilẹ̀fin inú àkídà ọ̀kẹ́ni tí ọlọ́mbà lóhun jẹ níyà dóòlè ògbòdò jìyà ní famurtẹ́kìbò kẹbìrọ alẹ́bí máa ta ala ìtìrọ́fì ilẹ̀ azáàbí wọn kàrà gẹ̀rẹ́ okùnmóhu ìdá máa ta ala tẹ́kà kẹbìrọ tí yẹni anáhu mọ̀kànládùn fi náà fi dúníyà wà fi manzila tẹ́ bẹ́ẹ̀ manzila náà وإذا مات على تلك المعصية أو تلك الكبيرة فهو مكلف بالنار khalidun mukhalladun fi an-nar lọ́dọ̀ mọ̀ tẹ́sí láre tíyàn bá mú tí àbó sábábá ó sì bá kúrè kò túbá lọ́dọ̀ àwọn alùsùn náà kí náà wọ́n mọ̀ sọ wà lọ́rọ̀ rẹ̀ rí ẹ́ ayé wà tátà ní mọ̀ṣíríà bá sì wọ́n lọ́dún ní ìyá lè kó tí gbogbo ọlọ́run ti sáàrùn jẹ́mọ̀ láì tí ẹni bí yàrá ṣùgbọ́n ẹ̀ka ikú sí yà ọlọ́kọ̀ sàmì alùsùn náà lọ́gbà fún ẹ̀ka ikú sí yà ṣùgbọ́n ọlọ́run láàrin ìlànà mọ̀tẹ́sílá lọ́dọ̀ mọ̀tẹ́sílá kí ní jẹ́ pé ó ẹ̀dánù síyà ó ẹ̀dánù síyà agbọ́bẹ̀ ti sọ ìyánu súnà ṣùgbọ́n pínlẹ̀ ọlọ́run wà ní ìfijẹ́ mi àbàdàní tí èbá ìfijẹ́ òyà pàdé mi bẹ́ẹ̀ náà ti sọ lẹ́ẹ̀kan ọlùgbọ́n ìwà fi gbọmọ alẹ́ yìí mọ̀tẹ́sílá kò pọ́n dandan fọ́lọ́ kó ṣe kíni kó fi àyè jẹ́ ó kí ẹ̀bẹ̀ bíẹ̀ tọ́lọ́ wọn bá dẹ̀ fi àyè jẹ́ wọn bí bàbá ẹnìkan yìí kò sí ní èdè lágbáwá bá ní bí ọba lọ́wọ́ òun promise yìí níyà tí ọba fi yàyẹ jẹ yín mọ́rẹ̀ yìí ń tẹ́ mọ́ sọ ní pé afa hàn wàtàjá wàtà hàn wàtàfà dọ́là àlè lọ́n mójúkó fún mójúkó fún wọn sọ pé ká lápàdé wà ó yà pa àbí abẹ́lẹ̀ tọ́ ìmọ̀hìnmọ̀ ní pé àtàhàsùbù Islam àtàhàsùbù Islam iṣẹ́ àsọ̀díyà wà ní fún Islam rẹ̀ ń tọ́lọ́ àtàhásùrù tó jẹ́ mọ̀sùmọ́mù yìí tí ọ̀dá ó ní tí agbàlérò lábá sọ àtàhásùrù wàtàhásùrì yìí tí ọ̀dá nínú rẹ̀ là ń sọ yẹn lárí lára ọmọ ìyá wa kọ̀kankọ̀kan tẹ́lẹ̀ mi ò sì bọ́nú ẹ̀nú àti gbéra wọlé ń sún náà gan pẹ̀lú àṣàbíyà tó ń bẹ lára ẹlòmí ìtàbá fọ́ ọ̀dánù tọ́bà ilẹ̀ ìdásórí odò tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí yóò sì ṣe ìdìbò olómi yóò bá domi ewúro oná sì ní pẹ̀lẹ́ lálùsùn lálùsùn torí ẹ̀ṣẹ́ fún islam ti ní agbọ́lọ́n tó bá ní fọ́nkẹ́ wọ́n rí ẹ̀yìn náà gbọ́n tí bàbá sọ rí tọ́wọ́ kóra yín jọ rí tẹ́sà lékún lórí tí ọlọ́mọba aláwọ̀ aṣíwájá tó fi rán nàbí rí ẹ̀ sì dínkù nínú ẹ̀ bí kẹmọ sẹlẹ́yàmẹ̀yà fẹ́ni tó bá wọnú ẹgbẹ́ yín ẹ máa kó mọ́ra bájẹ́lé burúkú ara wa ni ọ̀daràn ara wa ni tó bá sì jẹ́ èèyàn rí tí ò bá ọ̀nà tó dá òkọjá pé ọ̀sìn sínú kí ni o ọ̀sìn sínú ẹgbẹ́ eléyìí òun ni wọ́n pè ní ọ̀tà ọ̀sùn tí a bá wá wo owó rẹ̀ àwọn ọjọ́ kan bẹ tí ìsìlíyà yìí tó gbajúmọ̀ lára wọn dáadáa tó pé ní àsìkò tá mẹ́mẹ́ yìí àwọn náà champion mẹ́rin wọ́n mú ní ìkọwánú ní mùsùlùmù àwọn náà ní ìkọwánú ní mùsùlùmù ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n bí sílọ́ọ̀ ni láàrin islam bá lè dédéré islam ní ìṣẹ́lẹ́yàmẹ̀yà yìí tí adéníjẹ́ ọjọ́jọ́ èyí tó jẹ́ islam èyí tó against islam ó làwọn sí ẹ̀rí èyí tó against islam ó làwọn sí alẹ́gẹ́ lè máa kú máa sọ nígbà ní ìrí pé tọ̀ èyí ti jẹ́ pé sọ́ọ̀ nìkan náà ni ẹgbẹ́ fi ń sẹ̀sáàpù ní àkọ́kọ́ àwọn nìkan kọ́ àtàwọn fi ń sẹ̀sáàpù pọ̀ ẹgbẹ́ mo ti mọ́ examples kan wá látẹ̀ náà ní ti ẹ̀ ti mention down but last go ti wá down mẹ́mẹ́ yìí àwọn ni nọmba wán kí lọ́fà àwọn náà wọ́n gbẹ̀rẹ̀ àwọn nọmba wán ìrìnsáṣà tó kó tàwírí alwáyí kára ní kíbára ní ẹkọ́ wáyé mùsùlùmí wàbí kúntà bí i wà wùdá báyìí olùbíjúra ló sí ilé ẹkọ́ wáyé ní mùsùlùmí alẹ́ ẹkọ́ wáyé ní mùsùlùmí wọn kúbùrọ̀ ní harakati islamiyya kúbùrọ̀ kúbùrọ̀ kúbùrọ̀ bá pẹ́ ó lè jẹ́ àwọn tàbí àwọn yẹ̀wò tẹ̀lé ìtò wọn wá náà tara wá yẹ̀rọ so yẹn fà ló yá pé kó bọ́lá àràká àwọn náà tàbí òbí ju nì sábẹ́ wọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó kù wọ́n mọ̀ wọn bọ́ sí ẹ máa tó tí ó jẹ́ máa fọ̀rọ̀ wọ́n sàpèjúwe fáwọn èèyàn àkọ́kọ́ nu àwọn wọ́n sì ń tóbi jù nínú àwọn Google organization ẹ̀pà organization láti ṣe káàkiri ayé ẹlẹ́gbẹ̀ẹ́ nínú ẹ̀rùn ni wípé láburú tí wọ́n rèé ọ̀pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó kù lọ wọ́n penetrate àrin àwọn mùsùlùmí púpọ̀ ẹlẹ́gẹ̀ta ní ẹ̀rùn ni pé a wọ́n gba ìdíyàsù bí mo mọ̀ ọ̀rọ̀ sàtìmọ̀dá àdínlẹ̀ fákíwọ́dìmọ̀dá àlàyé nínú kéèyàn máa fi dúdú pé mo báwọn èèyàn rèé ráàkì náà gbà kìí ṣe kékeré o láyé pé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gba ìfẹ́jẹ́ pẹ̀lú wọn rèé ìtẹ́bálẹ̀ ẹ̀fẹ́ níbì kan ni wọ́n fi báyìí lò kèsè ní ìsìlámù pé wá rí pàtí stọ́dì iná ẹgbẹ́ rẹ́dì lẹ́bá fẹ́ rẹ́dì wọ́n yọ sí ẹ̀rì wọn níbo mínú green àti same time ẹ̀rì wọn gómìnà yellow Dalam tablighi di Sinjabari wa Kenya, wa bi Masr, wa bi wa bi wa bi Sinjabar. Eh? Eh ti kita bi tablighi lele. Bẹ́ẹ̀ da be o. Ta ma ma o. Amma kunna bi abdul kinana ali bi abdul Sudan. Ngba ta wa Sudan re. A kan wa ba wa je mo ba ko la ko so ju won ko se ba wa bu oporo ko ngan jona lo. Awala ti wa ba o se mi ni ko si. Má ṣe jẹ ìbúlẹ̀ náà láti mọ̀ pé àtẹ́lí ti amma dai lọ́wọ́ ní mùsùlùmí wọn bá mọ́sí mọ́ndís guy torí ẹ̀rẹ́ àti sí àwọn mùsùlùmí lọ́sẹ̀ wọn ọ̀pọ̀ ṣùgbọ́n kẹ tó mọ̀ ti ṣe yí lọ́sẹ̀ ìbọn ti bàjẹ́ yí nà bàjẹ́ bá la bí sílẹ̀ ẹ̀pàdé náà ṣe kéde ó lè mọ́ bá wọn torí ẹ̀ inú pé ọjà máa kan ó ní apá asú that is alihisdiya wọlá asọdíyà pé wọ́n ní lára láyé àwọn àjọ̀mọ́ yìí number one ni wọ́n rí lásìkò tá mẹ́mẹ́ yìí nìkan mo sọ àwọn àbáwọn náà ni wọ́n sọ̀rọ̀ níbi wọn bá sọ díẹ̀ lókù bóyá láka díẹ̀ fún wa lórí àwọn àwọn tí wọ́n segin yóò tí wọ́n jẹ́ àbá bẹ̀rẹ̀ látòrí ẹni tí ó dá wọn lẹ̀ náà rí wọ́n wá ṣe gbogbo àwọn ìṣètò fún mọ́lẹ̀ àwọn àlè ìmáàmù wọn sánà gbàndà pẹ̀lú àwọn olùdíra rẹ̀ ni mọ̀tún wọn fọwọ́ sáré nígbà bí page eighteen nígbà wọn báyìí ó sọ nípa òkè fúnra ní àdáwà alùmọ̀tẹ́lẹ̀bà stáǹdì àwọn adájẹ́ muslim brotherhood sí àwọn dáwà míì tó bá wù àwọn dáwà míì tó ń sọ nìgbé kó ọ̀gbá dáwà nílẹ̀ àṣekámọ́ tó kí rámpọ́tò láyálẹ̀ nígbà ó dá aṣọ súnà lẹ́rìn ọdún bíi mẹ́rin la aṣọ súnà gbà kí àtòrí kan tó dá nínú kan tó dá ìbọn àti muslim wọn lẹ́rìn wọ́n ti dá aṣọ súnà lẹ́rìn bọ́ àwọn míì náà tó ń bẹ́ lọ́ wà bí fọ́ wọn rí láti ń lábọ́ kí fún ẹbí náà dáwà tẹlifọ̀ tẹ́lifà àwọn dáwà tó bá ti yàtọ̀ sí dáwà àti tiwa o stambi wa sí ọ̀nà ní kìí ànàsínà ha dí lè sáré dáwà ti náà dáwà ti wà láti mọ wọn wọn láti mọ skéèlì wọn àti èsì tọ́lọ́mà tàìlẹ́lẹ́ o ní bẹ̀rọ̀dọ̀ ti wà láti mọ skéèlì ẹgbẹ́ ti wà láti wà máa ka alábàá èyí tó bá ti tako tí ń bẹ lọ́dọ̀ wá nínú wọn rèé fọ̀dánù bọ̀rọ̀háhùn mi àwájú owó yọsẹ̀ kúrò lérú bí dáwà bẹ́ẹ̀ wọ́n náà nínú mẹ́nu náà bí alága àwájá náà àwá sì nígbàgbọ́ láti mọ́ ọkàn wá wípé ìpẹ̀pẹ́ tiwa dáwà sí tiwa rèé dáwà tọ́nù yẹni dáwà tún àmọ́ta mọ̀hìntọ́tán láàrùn wà aṣọ́ra tí ilé àwọn sì nígbà kan pé dáwà àti wa kò sẹ́ kankan kù nínú tó dà téèyàn lè mọ̀ ní tó dá tí ò sí kiri tí ò sí nínú ẹ̀ ẹ̀rì kò sí tó dá láyé nínú dáwà kan tí ò sí nínú dáwà àti wa dáwà wọn pépè sí dáwà ó sì sèkèrè yọ ọmọ kàsí ẹ̀dà fún ọ̀rọ̀ tí asọ̀kalẹ̀ ilẹ̀ yìí sí ẹlẹ́yàmẹ̀yà ń bẹ́ẹ̀ gbà bí ó sì ẹ̀gbọ́n ohun tó sọ yẹn òun náà tó sọ mí bó bá wà ní ilé ilé ọba sí ẹ̀yẹ rẹ̀ mọ̀ dájọ́ ankoṣọ́ adáwò láìpẹ́ àmì ìní ni ẹ̀yẹ rẹ̀ jẹ́ ẹ̀rí sí bó bàbá yìí náà ló sọ mọ́ rẹ̀ ó padà wá gbọ́n ahakuwa ni àti náà ayé ló káwọn èèyàn máa wá wá ayé àgbẹ̀ ìhà dáwà ní kò ní ìdí dáwà ní ẹ̀rì ṣùgbọ́n dáwà ní ìlú ìdí kí ni ó dáwà yé ìrìyà ni wọ́n wú ní káyẹrẹ torí pé gbogbo oríire pátá inú dáwà yé lọ́wà wà máa dáa dáwà tó bá bí àtọ́ sí dáwà yìí láyé slimu nínú nọ́ọ̀s kò lè bọ́ kúrò nínú àléébù kúrò nínú àdébù ẹ̀dàkùn sẹ́lẹ̀ yàrá mẹ́nu ọ̀rọ̀ àbí òsìlẹ̀ ẹ́

asana lórí ìyẹn ni olórí wọn kejì nígbà tí bàbá ti kú láyé tán olórí tí ó tún jẹ lẹ́yìn yẹn nígbà tó ń sọ lóun náà sọ nígbà olóhùn sọ ní dáwà tó lè kọ́ wá nínú mùsùlùmí dáwà àwọn ikọ̀ wá nínú mùsùlùmí dáwà yìí dáwọ́ ìwà ní mùsùlùmí òun náà ni kò sí míì mọ́ òun náà ní gbanilà gbanilà òun náà ní gbaníṣu jọ́sòrò gbaníjọ́sòrò òun náà ní yọlọ nínú ewu rèé wàhálà ní ìkọ́ àmì ó wà dọ́wọ́ ìdẹ́jẹ́ ìkọ́ àmì mùsùlùmí aláàrùn ṣe kò rí àṣẹ ìyá rẹ̀ ẹmọ bẹ́ẹ̀ sí fẹ́ sorogún pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ni ẹmọ sorogún pẹ̀lú ilé yẹn ẹ̀rì bàbáwo abáṣu sí ìṣẹ́ abáṣu náà dáadáa ní kó tá ní wọ́n ní kó dáadáa yìí ẹ̀rùn ilá bí ikọ̀ fílọ́pù ikọ̀ wà nígbàtà lòdì ní tó sọ olórí wọn kejì tó náà sọ balbala mọ̀lẹ́ṣínú mọ́ sáàdẹ̀ wọ́gbọ́n Muhammad mahdi hadi òun náà ti kú láyé ní tí ó ti bí oṣù mẹ́ta sí sinọ àbí ní méjì òní díẹ̀ wọ́n wọ̀lẹ́sà ònáka àhàkùn ní ayàkùnlá alhàkọ̀ kama unzila ala qalbi Muhammad illa li ikhwanil muslimin kò sẹ́ni tẹ́nu ẹgbà òdodo kó sọ bọ́lọ̀ sí sọ kalẹ̀ fún Muhammad àpàwọn náà jẹ́ ikọ̀ àrùn mùsùlùmí wọn ẹsẹ̀ ìwò ibẹ̀ ìgbàlejò ànábì ní ìlọ́kàn bọ́ọ̀mù ṣé bá wọn táà sọ yẹlẹ́ àwọn mẹ́rin àbíòsì èmi yóò dọ̀dọ̀ mẹ́rin àbíòsì ẹ́ ok sàrídù hawa kánilé wọ́n sáyé wọ́wọ́ sórí yóò jínsán yáni ọmọ súríà ni láti ní stanford àti ọdún ọdún náà ní kí ni o iná ló gbé títí tẹ jáde láyé bàbá òun mọ sọ nínú tíra rẹ tíra rẹ ń lẹ́nu mọ́tò mi mẹ́rin afáàfẹ́ ní kò kó wọlé lẹ́nu náà lè kó wọlé ẹ̀yìn ó ní àbádọ́ ní màmá rọ lẹ́yìn bàbá entrance tẹ bá fẹ́ wọnú ilẹ̀ ló ti sọ pé aládóhì màmá rọ wàsàyàmúrù nípa mú sí gbogbo ní ìdí sọ fún ilátẹ̀kan ní òwe tí sì tó máa sọ ìgbé náà ó ní na kúrú iná jama àtàrí ìkọwàlì mùsùlùmí a sọ fún yí pé ìkọwàlì mùsùlùmí fìlìkọ́rì lẹ́dí àkọ́mọ́ha fi ìgbèrè òsìtásọ́ asálàtánà àkọ́rí tó bí asálàtánà ó sì gbé kalẹ̀ lẹ̀ ìyá jama tó jẹ́ ọ̀ràn yẹ̀ fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan àyádọ́gba yádáhù ní ẹni ha ibi tí ìwà àrùbá fọwọ́ sí ló jẹ́ ọ̀ràn yẹ̀ fún mùsùlùmí kọ̀ọ̀kan bá fọwọ́ sí ṣé bá ti gbà náà yẹn لأن لأن جماعة الإخوان المسلمين تؤمن بالإسلام كله wọ́n tọ́rọ pé jẹ́ ọ̀rẹ́ ìfọ́wà mùsùlùmí àwọn nìkan ni wọ́n nígbàgbọ́ sí Islam tó tálì ẹ̀yìn ogun kan sẹ́lẹ̀yà mẹ́rin mẹ́rin àbíyèsí sẹ́lẹ̀yà yọ̀yọ́ mẹ́rin àbíyèsí gbogbo tí wọ́n sọ ní pátá ló ní ìtumọ̀ báyìí ní ìgbà ní débi tẹ́ padà máa gbọ́ yìí lára ṣe gbára bàbá òbí ìwà sàrànmà ilé yìí bóyá wọ́n padà máa jáde ní ọ̀rọ̀ wọn rè ẹ̀rì ètò ọ̀rọ̀ tó ń sọ wọn sọ lásán oní ìtumọ̀ ọ̀la ìròmí bá yẹjọ́ jáàsí ìwé Muhammad Muhammad Yasin wọ́n wọ́n ṣe yóò wílé ìwárí mùsùlùmí inú ọ̀ṣẹ́ yóò wílé ìwárí mùsùlùmí ó ní bá dáwọ́ tó lè ìwárí mùsùlùmí dáwọ́ ìwárí mùsùlùmí tẹ́rù yóò kò ní fàyè gbàbí tí ìwùkọ́ mọ́ ẹlẹ́kùnṣẹ́ ní márùn-ún ó dùgbò fún yìí ẹ̀mí ṣáà tí ó náà bọ́ lọ́wọ́ ikú sọ́tọ́ triangle náà ni nígbà bàbá yóò wọ́n sọ̀rọ̀ ó ní dáwà tó ní ìwárí mùsùlùmí dáwà ìwárí mùsùlùmí tẹ́lifódó ayé àkúnnà bí sùfú bí ha agbìyànṣáṣí yóò náà bẹ̀rù nílẹ̀ tàkọ̀ yóò ní ká ní pẹ̀lú òfin ẹgbẹ́ wa rèé a kò ní fi àyè gba irú ẹni bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ yìí wà ní gọ́ọ̀mìnì ètò ẹgbẹ́ wa yẹ́ ní bọ́ọ̀dì tí ò bá ti lè dún ní mọ́ ẹgbẹ́ yìí ò ní fàyè gbà á ولو كان أروع أروع دعاته فأمام الإسلام kódà tó báyìí pé ẹni yìí rè olùpèpè sí ojú ọ̀nà ọlọ́run ni sì ló gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yéjù àníkàyè náà ó ti sọ ní ẹ̀ ní sílé bóyá fi tọ́ka lẹ́gbẹ̀ẹ́ ẹni ó ní wàlọ̀ ká na arwa àdúrà fáàmà ní Islam tó ẹgbẹ́ ni tí ò fẹ́ dúró tí òfin ẹgbẹ́ wà yìí nínú àwọn olùpèpè tó gbàgbọ́ yé Islam jù ní wà àkídàtì àti àkídà Islam ó gbọ́ yé jù rẹ̀ ànífàyè gbàgbẹ́ ilẹ̀ wà àkídàbò kìrọ́ àtàlẹ̀ kútùrì ó sì pọ̀ nínú kàtírà jù láyé èrè àmì fàyè gbàgbé ilẹ̀ tó àbẹ́ ìfọ́ ọba bá ṣe kà sí bẹ́ẹ̀ ni wàá ṣe kí ni o wàá ṣe nímọ̀ sí ẹ̀rì ó ní wà ní aṣábí mùsùlùmí na àmọ́sádá wà àṣà ilé ilé sọ́lá tó wáyé pé ẹni tó ní sí ní mùsùlùmí jù ní kódà kó tó bẹ̀rù ọlọ́run jù lórí orin àmì fàyè gbàgbé ilẹ̀ lẹ́nu rẹ̀ bó ti sọ nìyẹn bàbá wọn tí ra ìdùn àti pápátọ́ wà bá tí mo sọ yìí bẹ̀rẹ̀ yóò bá ṣíṣẹ́ tí wọ́n tẹ́ gbélé lọ́wọ́ ni gbogbo ilé ẹ̀sọ́ yìí ìpèrè ambulance lórí àti ìdílé mi lọ́gbẹ̀dọ̀ torí ilẹ̀ lè ní ìdájọ́ lè ṣàtà àlèṣí ìyá tí wọ́n máa dáwọ́lẹ̀ aṣọ mi fìtínà tí wọ́n ń bẹ nú ẹgbẹ́ burúkú tán kálukú ń dálẹ̀ yìí yóò bá mẹ́nu bá jẹ́ wọn àmọ̀ sọ́jọ́ mi ọjọ́ rí kò sásìkò mọ́ ọjọ́ ti lọ apá sí kúlẹ̀ rẹpẹtẹ tí a padà sí àǹfààní lára wọn yìí ọdúnmọ̀ṣú ọ̀rẹ́ bá ti ń kọ́ta ti àwọn àbá wọ́n máa sàlàyé fún yín àti ilé máa dá ní fitna ìsìdíyà àti ní fitna tàṣọ̀díyà ara fìtínà ìsìdíyà lè fìtínà àṣọ̀díyà lè fìtínà náà pọ̀ tí kìí ṣe kí ni tí kìí ṣe díẹ̀ adéláwọ̀ ọba àti sàwàjá àti rí yìí náà ọ̀rọ̀pọ̀lọpọ̀ bójá bàbá sí bábì tí náà lò àdúrà tó gbàbì tí mùsùlùmí lọ sí wà ilá pàdúrí àdìdájì ha yàrin fi náà tọ́n ayé gbọ́mọ́ ẹ̀dì tí náà ọlọ́mọ wa kọ́ wa mọ́ sí bá sì gbé lẹ́dà fi rí ìwọ̀n ọ̀rọ̀ láìsọ bí ẹ̀rọ ìdúró ẹjẹ́ fún ní ìṣẹ́jú mẹ́wàá ọlọ́run sáà nípa ẹ̀mí mọ́kọ̀ sí adájọ́ sí kìí wọ́n láwọn tó bára kan láwọn yìí ayọ̀ فالنسبية أو العصر والمذهب التعصري ìṣẹ̀lẹ̀ yàmẹ̀yà ni ìṣẹ̀lẹ̀ jọjọjọ ni ìṣẹ̀lẹ̀ gbẹgbẹgbẹ́ ni aláìṣẹ́ méjì mẹ́rin tí náà wà mẹ́ ṣẹ́wà ní gbogbo ìdínà tí ó bá mẹ́dà láyé tí ó bá bá ọ̀rọ̀ gbàgbọ́ èèyàn kò ló ra jáda lọ ló sì kéré ẹ gbogbo pé dàjáde ó ṣe báyìí dàjáde ó ṣe nà dàjáde ó ṣe tèyí agbára a lè sọ tó burú jù nínú tí dàjáde ó ṣe bá náà ó yẹ sọ ẹ́ aláàsì tó láti ìpùpọ̀ ọjọ́ ìjẹ́ ìbáni ṣe ó ní ìdájáde pọ̀ wá dé ládé ó náà ní pé bóò ní yóò ṣe gbàgbàgbọ́ ní jẹ́ wàfàsádù ìmáni wàfàsádù dínì agbẹ́lẹ́ ẹ̀kọ́ ìsìbàjẹ́ ẹ̀sìn ìbàjẹ́ ìgbàgbọ́ ọ̀nà méjì náà ni ma ń gbà bàjẹ́ ìmọ̀ bí fasádì kùlí wà ní ma bí fasádì ìjọsìn yìí nínú kó bàjẹ́ pàṣíálì àti kó bàjẹ́ tó tàbí ìkó ṣe kan lórí ní ìdí náà ní ọ̀dá ní burúkú kan láti kan lọ ọlọ́pọ̀ sọ wá tó gbogbo alìhìsbíyà wọ́n asọ́bíyà alìhìsbíyà àti asọ́bíyà méjèèjì rí àwọn balẹ̀ nígbàgbó jẹ́ the same time àwọn balẹ̀ nígbàgbó jẹ́ tó tàbí a sì máa bàjẹ́ pàṣíálì nígbà ní yẹ́rọ pàtó ibi àwọn àbá ìsìlámù tí wọ́n bá ń sọ̀rọ̀ nínú tán bá ń sọ̀rọ̀ alìlẹ́sìlẹ́yà wọ́n mọ̀ sọ fún wa wípé àkọ́kọ́ láburú tí mẹ́mẹ́ ni pé kò ní jẹ́ kí wà láàrù rẹ àti bàráàrù rẹ ó ní ojútùú òṣìṣẹ́ tí ń jẹ́ ẹ̀sìn tó bá kọjá kí ni àgbọ̀lá wẹ̀bàrà ẹnìbọ̀dì tí wà láwẹ̀ àti bàráàrù rẹ ò bá ti lójútùú lọ́dọ̀rọ̀dá ni ó lọ gbé pàdé ọlọ́run màmá mẹ́wàá láwẹ̀ bàráà kí ni túnmọ̀ lọ aláwọ̀ ẹ̀tọ́ra tó ti ẹ̀dá jẹmọ́ jùlọ ìgbẹ́ni tó rá nínú ìlú sáàlù sí náà tí lẹ́nà yóò mọ́ ọdún ilé ọlọ́dẹ̀wà ní ọlọ́dẹ̀wà ní ọlọ́dẹ̀dì ara dáwọn ọmọ ẹ̀ o náà ni ìgbà tí àwọn èèyàn ìkó àwọn èèyàn máa nífẹ̀ẹ́ àwọn èèyàn wà láwùn bàráwùn ni ìkórìíra àwọn èèyàn ìdìnà sí èèyàn ìtakété sí ìyàn ìyàn ni ní pọ̀sì ìyàn ti yàn lọ́tọ̀ nígbà wọlé ni wọ́n fẹ́ ní wàrà wọn ẹ̀sìn wa ló gbé wá ìpìlẹ̀ ẹ̀sìn lẹ́yìn lẹ́yìn bá ti gbọ́ yí olùwọ́ tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ tí èkó láyé lé ọ̀rọ̀ ìsìn kọ̀ǹfàmù lélẹ̀ eléyìí wá ní àbábọ̀ àkọ́kọ́ tí máa ń bẹ́ fi kéde o alìsíbíyàtí alìsíbíyàtí wọ́n láṣọ lè yẹ ẹ̀rì oníláburú àkọ́kọ́ táwọn àfáàkọ́ sí kéde o tí wọ́n máa ń bẹ́ ń sọ́rì àlàlùwàlá àwọn ẹ̀bàrá yóò kọ́dùn àlàyé ìsìdíyà tó wà aṣọ ni ọ̀rọ̀ àwọn bá ní ṣe àní bá ní ṣe rèé orí ẹlẹ́yàmẹ̀yà àtijọ́ ẹlẹ́yàmẹ̀yà àtẹgbẹ́ òlàmọ́mọ́ lé lórí abánimọ̀ asibára wàláhù lè láti yí àtẹ̀mìtìmọ̀ wàtílkà jama'a máa gbọ́ pé ẹkọ̀ bí ara sẹ́gbẹ̀ wà dáadáa láburú yóò padà jáde lábẹ́ o ní pé wà láwùyí àti bàrá wùyí orí ẹgbẹ́ náà lẹ́ẹ̀mọ́ nínú lẹ́ẹ̀mọ́ lédè rírè wà á sọ́wọ́ àti àdáwà tó kàtà ní kàyílá àti nígbà tí wà láwù àti bàrá wùwá bá ti jẹ́ fún ẹgbẹ́ rè a ní pèpè sí nǹkan míì mọ́ ẹgbẹ́ láàmọ́ pèpè sí kìí ṣe kìí o ṣe Islam kìí ṣe Islam ẹ̀rìn ló ti dájú ní ìsìláàmù rí kò lẹ́tọ̀ọ́ ká mọ bàláwùwà àti wàláwùwà lórí nǹkan kan tó bá yàtọ̀ sí ìsìláàmù wa sunnati wa salah bàbá nílé èèyàn jẹ́ mùsùlùmí ó jẹ́ súnà ó jẹ́ ní dáadáa pẹ̀lú ọba jẹ́ mùsùlùmí lórí àkórira rẹ̀ kódà kọ́ máa fún wa lórí lójúmọ́ bọ́ọ̀bá jẹ́ bíbíà àkórira rẹ̀ kódà kọ́ máa dá sọ fún wa bọ́ọ̀bá bá lọ jẹ́ súnà náà rè sọ̀láhùn bá sí lára rẹ̀ ẹ́ àwọn kórìíra rẹ̀ náà lórí pọ̀tí jésù náà náà gbogbo ẹ̀ náà pátá ẹ́ ìsìláàmù ló bá ní tó látàrí lè fọ́lá yambari abadan ayókọlù alwala wàlbara alahismin awurosmin awurojulin awushaikin awurukutorin awurismin àìmọ̀wà láwọ̀ alìbàráwù lórí orúkọ kan Google organization ẹ̀pà organization lóńgbò organization wà láti ẹnu àwòrán ọsùnmẹ́yìn àbí nǹkan kan tá a kọ́ bóyá lórí constitution wa rí àbí kìnìkan ẹgbẹ́ wa rí kìnìkan ẹgbẹ́ wa rí àwòrán domain àbí personality èèyàn kan rí àìmọ̀wà láwọ̀ alìbàráwù lè lórí àbí dókòtò òrùn kan rí dókòtò fúlàní wà dókòtò wà ní wọ́n yìí ṣe bẹ́ẹ̀ ní islam islam ògbé ogógún yẹ wáyé áwọ́ ṣe ìkẹyìn àbí ṣe é bùkan rẹ̀ áwọ́ is bẹ́ẹ̀ àbí gẹ́gẹ́ o ìsìnkù kan pàtì kan òjò máa wá tí mọ́ àyè ẹ̀nà àdẹ́gbẹ́ kan rẹ̀ amùsùlùmí ṣe yẹ bọ̀dbá sí láì ṣe ìyẹn sí ní ọmọ wa wọn láì lọ́pọ̀lọpọ̀ wọn practice lé nínú abájọ́ bára sọ fún yẹ àkíkọ́ and gbàgbọ́ mọ̀ ní ọ̀la gbogbo ìjọ tí ọ̀la lẹ́lẹ́kọ̀ọ́ mi náà àbájọ lẹ́lẹ́kọ̀ọ́ ló fẹ́ yá mú un pé káwọn tún tí wọ́n fojú àwọn mùsùlùmí rí káwọn tún rí yẹn ló fàájú ṣe kúrẹ́ ṣe kúrẹ́ Islam alimọ́ Muhammad inú tẹ̀lé yàrá àbọ̀tò wáyà yìí bàbá ní wọn wáyà ṣe èyí tó jẹ́ ọ̀ràn èèyàn fún ọ wọ gẹ́gẹ́ bí mùsùlùmí wọn wáyà tó wà náà kú ní mùsùlùmí lẹ́nu ìtọ́jú ọ̀ràn èèyàn fún mùsùlùmí kọ́ ní lọ sí pé ọ̀kílẹ̀ àbí ọ̀kílẹ̀ wọ́n jẹ́ ní kò gbọ́ ẹrógà lórí mo rí bá ọ̀rọ̀ náà gbọ̀ngàn síta pé tí ìwọ kò bá ṣe tí ìwọ tí ìwọ kò bá ṣe ẹgbẹ́ ní ìwọ ló fi kú re à ọkùnkùn àìmọ̀ kan àwòsùnlélá alóṣọ bẹ́ẹ̀ mú wọn lọ tó àdéhìsí bẹ́ẹ̀ yà nẹ́rì bẹ́ẹ̀ tó bá wá sáyé tí ò bá wà ní ìyá tí ò bá ṣe jihad ọ̀ tí ò bá lọ wàlé ìsàfihàn kì í wàlé ìsàfihàn kì í ẹgbẹ́ ilé mi ni adásùnmọ́ ìwọ́n lè kìí ẹ́ tàbí àdáwì ẹgbẹ́ ẹja náà mi nù ẹ̀yìn ọmọ ẹ̀ lè kí ni ẹgbẹ́ tiwọn abrahamu mahadi wọ́n dàgbà àwọn bọ́sù yáyá ọ̀nà mọ̀ọ́yì wọ́n dàgbà òun bọ́ọ̀lù sí ẹ́ àbúkọ́ gbé gbogbo sí wọ́n dàgbà ló bọ́ọ̀lù sí alìmọ́ gbogbo wọn dá wọ́n dàgbà ló bọ́ọ̀lù sí alìmọ́ gbogbo Al-Imam Hibbatullah yang berkos rahmatullah ya alaih Onda kalung polis, Makasih Ibn Baghdadi onda kalung polis, Wa Tirmidzi wa Nasa'i wa Abu Dawud wa Muslim wa Bukhari Onda jauh polis polis Tabban lakum In wajib ala kulli muslimin Ntutu wana ya muslimi kok kalau wasi yali ini. yakuna hubbuhu wa bukruhu wa muwadatuhu wa muadatuhu Tabi'an li amrillahi wa rasulih Syekhul Islam Kutimiyah wọ́n ní ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀kú mùsùlùmí kọ̀ọ̀kan tó bá wálé ayé ni pé máa nífẹ̀ẹ́ nǹkan máa kórìíra nǹkan máa kó nǹkan mọ́ra máa bá nǹkan sọ̀tá tábí alẹ́ amúniláhi wà rọ̀sùn gbogbo ìtàbákù fẹ́ ṣe inú ẹ̀ kájú ó ṣe déédéé ìmọ̀ tẹ̀láṣì ọ̀rọ̀ ìtẹ̀láṣì ànábì ìmọ̀ràn tí sọ ìgbé ayé ẹ̀ ayíwa ẹ̀ bari fàyè gbùmọ̀ mọ́ àhábà gbùmọ̀ àwọn wàyúkìlù máa àbúkátà ọ̀gbọ́n wa rọ̀súlù àpòrìlà ọlọ́pàá àpòrìlà tòjíṣẹ́ rẹ̀ wàyíwájú máa ń yí wálé lọ́wọ́ wa rọ̀súlà àgbàtà tó bá gbàtà ọlọ́pàá tòjíṣẹ́ rẹ̀ ni wàyíwájú máa ń yọ wálé lọ́wọ́ wa rọ̀súlà àpòrìlà tó bá pòrìlà ọlọ́pàá tòjíṣẹ́ ọlọ́mọba ọmọ eléyìí ti ọmọ ẹ̀rì ẹ̀rí ayáwúdá ala ahadin ahadan bí mo wà fàkọ́tì alábúlé mọ́ lórí ìlú ká mọ́ gbọ́wọ́ lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa kò sí náà pèlẹ́ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ náà ni ká mọ́ gbọ́wọ́ lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ wa rí lórí ogun tá bá ti gbé fún yín ilẹ̀ ẹ̀mọ́ gbà ẹ̀rí bá ti sọ ọ̀rọ̀ wọn inú ọ̀rọ̀ wọn lórí wọlé kan bàbá ní kò lẹ́tọ̀ọ́ bí tí ó kọmà wà mú wà láti máa yíwá léyìí ẹni bá jẹ́ àfà kó máa lẹ́ni tó bá gba tiẹ̀ kúláàsì nìkan máa kí wọ́n gba tiẹ̀ wà máa ádá ti máa yíwá léyìí ẹni ó bá kórì rẹ̀ kúláàsì nìkan máa kí kórì rẹ̀ àbá ìwọ́n lọ máa ń tẹ́ papọ̀ pẹ̀lẹ́ lómi ní ọ̀kan àwọn àjọ yanjú ẹ̀ àdìgbòrí ẹ̀ṣọ́ ra wa ní pátipáti ọ̀rọ̀ yìí kò sásìkò ní àbámọ́ tún pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àdìgbò ẹ̀rìn torí ẹ̀ bàbá ní ìtọ́jú ọ̀rọ̀ yẹn fún mùsùlùmí kò ní kó ṣe kí yóò bá nífẹ̀ẹ́ yẹn wọ́n nífẹ̀ẹ́ torí nǹkan kan kọjá lórí ọ̀rọ̀ ẹ bá ti kó nínú yẹn wọ́n kó nínú yẹn torí ẹgbẹ́ torí ẹgbẹ́ tí a ń dá lẹ́rìn ọ̀tẹ̀ ẹ̀ òun là ń ṣe kí ni là ń lò wọ́n fún èyí tí ò bá jẹ́ láti fi wá dúkìá ilé ayé kan yẹn dẹ́ lẹ́bàtà kan kan sí tó tẹ́gbẹ́lẹ̀ ìsìn òróró sí kiri níwọ̀nú àkàkà náà wọnú kiri níwọ̀nú ṣẹ́kìn ó bẹ̀rẹ̀ sí ní lò bíjí ayé rọrùn ẹ̀yìn àwọn ìdá tí wọ́n lẹ̀ tí wọ́n jẹ tí wọ́n mú lọ́sùláàmù náà àwọn ìdá tí wọ́n lẹ̀ iyì àtàkùn lè ní wọ́n wá ní ẹ̀dá sọ ẹ̀rọ máa bá wọn lórí ìlú fáwọn àwọn míì kò ní lọ wọ́n a máa dá state ilẹ̀ within the kìnìún the state wọ́n máa ṣe ìlú mi lọ́kàn nínú òlú tí olórí láti yẹgi fún olórí àgbà mi wọ́n sì máa gbé ara wọn láti débi eléyìí ó padà jọ̀wọ́ bọ̀ wọn lọ́wọ́ àwọn àpàdé wa tẹ́kọ̀ọ́ padà tọ́wọ́ ní kàwárí jù ní ẹbí ẹ̀yẹ ìdàwà bírù kí wọ́n ní nígbà náà lọ́wọ́ lẹ́sẹ̀ kàwárí jù mọ́tímọ́sí kódà olórí bí ẹjẹ́ mọ́sùlùmí pépé majority of the dominate ìlú ẹ̀ mùsùlùmí náà ẹ mọ̀ rí wọn yẹ̀ṣà ó na dáwọlẹ̀ tán fi dáàbí àdáwọ̀ ńlọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tó àjẹ́ kúkúrọ̀ kúkúrọ̀ kúkúrọ̀ làkàkàt ńlọ́pọ̀lọpọ̀ ọwọ́ àwọn ẹni bóun ló sì sí kìíní orí ìpìláàmù lórí àwọn ìlú Islam ṣùgbọ́n ló dáwọn pàdé lórí abáṣe kí lábá ilé ṣe bẹ́ẹ̀ àbẹ́gbàdó fún Islam ní ọlọ́ọ̀bá ti túnà sí wọn látẹ̀lọ́dún pẹ́ díẹ̀ wáyé wọ́n sàlàyé máa ìkúnà sí wọn yìí ó sì mọ́ jẹ́ mùsùlùmí máa bàbá jẹ́ pẹ̀lú ìdílélọ́gọ́rùn ọdún tẹ́yẹ̀ bọ́ àmì òsìlè múnà tó dé bá wà láì bọ́ bọ́wọ́ wọn tó tí wọ́n bẹ́ẹ̀ ní ìgbẹ̀rún 2005 bẹ́ẹ̀ ni wà àdíbẹ̀ kan wà ayé wa first president wó kọ́ ní lórúkọ pé yóò hàn ní dáúlà pé ìkọ̀wá ní òsìlè múnà wọ́n kọ́ dúró dáúlà ẹgbọ́n tó ga wọn sọ ìlú bí orí wọn láìlà àìlà wọ́n láà túnmọ̀ láti ọgbọ́n ọgbọ́n ọlọ́run fẹ́ yọrọ mùsùlùmí tí wọ́n sún ẹ̀wọ̀n lórí pé ká fi léyìn láti dé òkè ọlọ́run wọn yóò kú àwọn mùsùlùmí tí wọ́n pa tí wọ́n kú lórí pé wà ló fàtà nà pẹ̀lú àwọn olórí ìlú wọn jáde ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ ló káàkiri ayé ọwọ́ wa tẹ tí wọ́n fẹ́ tán rè òfin ọlọ́run ṣe lò wọn èsì dáwọ́lá ìsìlámíyà lọ́wọ́ ń kéde níjọ́ wàkìlá fún ìsìlámíyà alhamdulilayi asbahat tilka al-kalima ad-dawla al-madaniyya mọ̀dàníyà mọ̀dàníyà ní kínáà pèlè dáwọ́dà mọ̀dàníyà ìlú tí kéferí àti mùsùlùmí ó ti lọ́wọ́ lórí rẹ̀ tí èlé ẹ̀sùn ọlọ́run láti lọ sí ìtàn pèlè dáwọ́dà mọ̀dàníyà mọ̀ pọ̀tù ní kẹta orúkọ kan ni wọ́n dá lẹ́ni orúkọ bí wọ́n dá adébọ̀ ọmọ wa sí ọjà ó má jẹ́ alátàjẹ pẹ̀lú wọn rí àwọn tàbá yìí gbà tẹ̀lé pẹ̀lú wọn bọ́ọ̀ fi òdòdó yé wa rí káfọ́ kásìkè ní ọkà ti tẹ̀lé kásìkè olólórí lórí ọlọ́wọ́ ọmọ wa sí ọjà ó sì rọrùn wà lẹ́nu ọ̀tẹ̀lé wọ́n sọ ọmọ wa sọ̀rọ̀ dáná alábìyí náà muhammad wa alihi wa sọ́àbìyí ajma'in جزاكم الله خيرا في سكريات